ẹ ló ta ló wà lójú òpó àti ibi tẹ́ ti ń pè wá. Eh, ẹ jọ èmi múdà ní lẹ́ẹ̀kan sí o. a n kò múdà láti oakland road. mo kí àwọn dájì tó sọ̀rọ̀ tẹ̀lé mi lẹ́ẹ̀kan mr olùkọ́gà. bàbá olùkọ́gà. Hmm. ọlọ́run á jẹ́ kí ọpọlọ wọn kó máa gòkè sí dáadáa o. Ah, ìfi ṣé mo sọ lẹ́ẹ̀kan wípé ibi téèyàn bá mọ ìtàn títí ara èdè òun ló máa sọ dé so àwọn tó advance tèmi lọ nìyẹn so I learn more from him. Hmm. ibi tẹ́mi mọ̀ táwọn tèmi ti wá lèmi sọ fún wọn yẹn pé ti bí ní. Hmm. káwa káwa káwa kúrò tó ọmọ òkòròdú lèmi náà jòmù lágàánà bí mi sí ọmọ rẹ̀ ṣẹ̀ ní kòròdú ni mi èmi ọmọ ìdílé ṣónáìkì múdàṣírù ní kòròdú hmm. ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ àwọn dáàdì tán á sọ̀rọ̀ tán ń sìn mùsùlùmí lèmi náà bọ̀tẹ́ bá súnmọ́ àwọn kan ní nàìjíríà wọ́n á sòótọ́ fún yín hmm. wọ́n á sọ fún yín pé irọ́ wà ọ̀ríjìnà wà hmm. àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wọ́n wà hmm. àti débi tán wà ní ó ṣòro ẹni tó bá dẹ̀ fẹ́ débẹ̀ á débẹ̀ tó bá fẹ́ ṣòótọ́ àwọn tó ń ṣòótọ́ pẹ̀lú gbogbo kínní wà ń bẹ́ẹ̀ àwọn tó ń dẹ̀ ń purọ́ pẹ̀lú ẹ̀ wọ́n wà ń bẹ̀ wọ́n tẹ́ máa gbé mílíọ̀nù lọ bá wọ́n yìí wá nàìjíríà lẹ́ni tó máa sọ fún yín pé láyéláyé hmm. òun ò ní í da ìṣẹ̀ṣe ìlú òun àwọn yẹn yìí wà hmm. ṣé kò sí onírànlú yìí ni kò síbi tí kò síbi náà ti ń purọ́ hmm. kò síbi kò síbi náà ti ń purọ́ láyé tó bá tó bá jẹ́ ọ̀rọ̀ olówó owó ti bayé jẹ́ yes bọ̀tẹ́ bá dé level kan àwọn kan á sọ òótọ́ fún yín correct. pé n tó dáwọ́ n tó fẹ́ dáwọ́ lé yẹn má dáwọ́ lé. Hmm. àjẹbáwọn kan lọ sọ fábíọ́lá pé kó má kó má contest um, presidential election. Hmm. lẹ́yìn tó kú wọ́n jáde wọ́n sọ̀rọ̀ náà wọ́n ní wọ́n sọ fún. Hmm, ó dẹ̀ sọ pé kí náà máa ṣe owó wà láti rúbọ láti ṣe kí náà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ rúbọ kọ́. so tọ́ ìwà nílùú wa. Hmm tàbá sọ̀rọ̀ pé eh, ọba kan ọba kan kú ọba kan lọ ìkan débẹ̀ torí pé ó ṣẹlẹ̀ ni tó bá fi ìjọba tí sójà kan bá dé ìbá bá ṣàlẹ ọba kan kúrò lórí oyè <laughs> kò ń ṣẹjọ́ ọba kò ń ṣẹjọ́ ọba yẹn. agbára jagbára ni. agbára jagbára ni. Hmm. tó bá ní pé wọ́n ṣe èèyàn ń ṣe gbé hmm. a ṣe amújẹgbé tó bá jẹ́ lórí òótọ́ ló ṣe tí hmm. ó jẹ́ pé ọ̀gbẹ́ni yẹn kò tọ́ sí ọba yẹn lóòótọ́. Hmm. àyùmọ̀yé èèyàn ló jọba lóòótọ́ ní nàìjíríà lẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ọmọbìnrin tí ń jọba ní nàìjíríà ń sìn ọmọkùnrin la gbọ́ pé ń jọba ní ìdílé bàbẹ́ ẹ̀ mọ̀ hmm. nísìnyí ọmọbìnrin tí ń jọba. èmi náà gbọ́ bẹ́ẹ̀ ó yà mí lẹ́nu. so tí èèyàn bá ń wá òótọ́ á rí i bọ̀ láàrin èmi àti ẹ̀yin ẹni tí ò lè ṣòótọ́ láàrin ìyàwó ẹ̀ nù ilé báwo ló ṣe fẹ́ ṣe òótọ́ níta gbangba hmm. ìyàwó tí ò lè ṣòótọ́ pẹ̀lú ọkọ ẹ̀ nínú ilé báwo ló ṣe fẹ́ ṣe òótọ́ níta gbangba tó bá rówó abalọ̀ tó bá rówó abalọ̀ hmm. owó ni wọ́n ní owó ni gbòǹgbò ẹ̀tẹ́ bá dé ṣọ́ọ̀ṣì náà fi wọ́n sọ pé owó ni kẹ̀kẹ́ ìyìn rere hmm. kò sí kẹ̀kẹ́ ìyìn rere mọ́ ń sìn yẹn aeroplane rere ló wà ń sìn private jet ni bó dẹ̀ ṣe wà lọ́dọ̀ àwọn àfáà náà nìyẹn ah, tẹ́bá wá dọ́dọ̀ àwọn bá èyí tí àwọn bàbá yẹn sọ lẹ́ẹ̀kan tẹ́bá dédi òòṣà kan kò sí ètè mú dání ẹ̀ ní débẹ̀ hmm. ní gbogbo nàìjíríà bó ṣe tó yẹn hmm. kẹ wá kúrò ní nàìjíríà kẹ tún lọ sí àwọn ọ̀dà áfíríkà míì kò ń ṣe nàìjíríà nìkan ló ń ṣòṣà láfíríkà. tẹ bá dé Tanzania ń bẹ yẹn tẹ bá dé Zimbabwe tẹ bá dé débẹ̀ káàkiri South Africa. Hmm tẹ́ ẹ̀ bá ń sọmọ bẹ́ẹ̀ ní débẹ̀ rí fìrífìrí ẹ̀. èmi dẹ̀ ń sọ fún yín mo dẹ̀ ń fi dá yín lójú mo ń sọ lé ní nǹkan táwa gbọ́ nù tọ̀ ni pé àwọn kan nínú kòròdú ń bẹ̀ yẹn wọ́n torí owó wọ́n torí owó ó dé tí ẹ̀lùkùn tọkàn bẹ̀ wọ́n lè fẹnu sọ. Hmm. ìyẹn ó wà obvious gbogbo èèyàn ní kòròdú tí wọ́n rí hmm. wọ́n dẹ̀ ní owó hmm. eléyìí eléyìí ò ń sọ̀rọ̀ owó lóòótọ́ owó ti bayé jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ mo gbà bọ́tẹ́ bá ẹni tó bá ń wá òótọ́ á rí tí bá ní nǹkan gbà lọ́wọ́ yín sìn tí bá pè yín sìn gbẹ́jẹ́ fún mi ní kinní yìí tó dẹ̀ wà lọ́wọ́ yín tẹ́ fẹ́ ṣòótọ́ pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tó ní kẹ́ má sọ pé wà lọ́wọ́ mi tẹ́ ẹ̀ bá fẹ́ ṣòótọ́ pẹ̀lú ẹ̀ ní kò sí lọ́wọ́ yín ó dẹ̀ wà lọ́wọ́ yín hmm. tí èèyàn bá dé di òótọ́ ẹ̀ rí tẹ́ bá dé irọ́ ẹ̀ rí ẹ̀jẹ̀ òótọ́ owó ti ba yín jẹ́ hmm. bọ̀ èmi yìí sọ fún yín lẹ́nìí wípé tí ẹ bá dé Nàìjíríà lẹ́nìí hmm. tí ẹ bá kó billions of naira dání. Hmm Hmm. àwọn kan yìí wà tán máa sọ fún yín pé gbé ẹnu sọ̀hún pẹ̀lú owó ẹ̀. tí wọn ò dẹ̀ ní ṣe màgòmágó. tí wọn ò ní ṣe màgòmágó pẹ̀lú ẹ̀ hmm. one hundred percent assurance ni mò ń fún yín yẹn. Hmm. àwọn kan dẹ̀ wà tẹ́ bá mú five thousand naira dání dọ́dọ̀ wọn wọn á gbé gbètúgbètú lé yín lọ́wọ́ <laughs> ẹ dẹ̀ rò pé nǹkan wà lọ́wọ́ yín. fake kẹ́ni. ṣé ti yẹ yín sìn irọ́ ti láti látayébáyé ayé àwọn bàbá yẹn táwọn náà ń sọ yẹn látayébáyé ayé àwọn bàbá yẹn ní irọ́ yìí náà ti wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn kan ń ṣe kinní yẹn náà láyé ìgbà yẹn náà tó ń ṣòótọ́ pẹ̀lú ẹ̀. Hmm. bọ̀ nísìnyí tí gbogbo ẹ ti wá di jádìjà tí tí gbogbo ẹ ti rọ́pọ̀ sí gẹ́gẹ́ bí òṣàtà sọ lẹ́ẹ̀kan yẹn ni èèyàn lè gbé èrè kinní kan kúrò ní ìlú kan wá sí ìlú míì hmm. bọ́ ẹ̀ mú spirit ẹ̀ kúrò ńbẹ̀. Hmm, òdodo ẹ mú spirit ẹ kúrò Gladys Adams ti ń mú èrè wá láti Nàìjíríà Ọ̀ṣun Ìbàdàn gbogbo ẹ̀ ṣùgbọ́n ìṣọdún yẹn nílùú yẹn kọ́pì ẹ̀ tẹ̀ wá ń bí ta lọ́hùn wò hmm. wọ́n dẹ̀ ń ṣọdún yẹn lọ́hùn wọ́n dẹ̀ ń jẹ́ wọn. Hmm. ẹ wò ẹni mi ò sọ pé wọ́n wọn sọ dáadáa o nǹkan tèmi rí tèmi ń sọ tèmi ń sọ fún wọn yẹn pé hmm. ní Nàìjíríà lénìí oyè lọ ní january tẹ bá débẹ̀ èyí rí àwọn tó ń wà tó yẹ pé ọ̀rọ̀ owó kọ́ even nínú ẹbí wọn á sọ fún yín pé ọ̀rọ̀ owó kọ́ là ń sọ fún ẹ ọ̀rọ̀ òótọ́ là ń sọ fún ẹ o ò lè débẹ̀. Hmm. tẹ bá dẹ̀ ń fẹ́ tẹ bá fẹ́ débẹ̀ ní tipátipá àwọn tó máa jẹ́ kẹ́ ẹ débẹ̀ ní tipátipá wọ́n wà hmm. lórí owó yín. ìyẹn hmm. ń ṣe ìyẹn ń ṣe òṣà kan ní Kòròdú owó ò débẹ̀ bọ̀ tó ń tọ̀ ń bá lọ ṣagídí wẹ̀lú kú agbọ́ rìsọ́ọ̀tì ara ẹ̀. agbọ́ rìsọ́ọ̀tì agbóòrùn di ara ẹ̀. bọ̀ hmm. owó ò dé bẹ́ẹ̀ owó owó kò dé ibẹ̀ yẹn. owó ràn. bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe wà káàkiri yẹ̀báwọn kan ló ń bọ ọ̀ṣun ìdílé kan ló ń bọ. bẹ́ẹ̀ni. kí wá kúrò lẹ́kọ̀ọ́ sìn kí ni mo fẹ́ wá mo fẹ́ wá bọ ọ̀ṣun. tí mi ò mọ ti fẹ́ sọ ńbẹ̀ tí ìmọ̀ ti fẹ́ ṣe ńbẹ̀. <laughs> ẹ̀wọ̀n kólúwa akọ́jọ̀gbọ̀n. bẹ́ẹ̀ni lọ́lẹ̀ bọ́njọ́ yẹn kí nǹkan má lọ bó ṣe yẹ kó lọ lọ́dún yẹn kí ni kí ni máa ní mo wá débẹ̀. ẹ jẹ́ máa tètè bọ̀ lọ́la wọ́n kẹlẹ̀ tó mojú ògùn ló ẹ kó wọ́n lẹ́yìn tó mojú ògùn ló ẹ kó pa mí nírè. ló yẹ àdàfún yín hmm. gbogbo àfinkọ́gbọ́n àfinkọ́gbọ́n náà ni. bẹ́ẹ̀ni àfinkọ́gbọ́n ni bàbá. ẹ ẹ man kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní àánú àwọn ọmọ wa ń lu yìí ń ṣe òun. Hmm. ṣe rí báwọn ṣe wò ó náà ṣe sọ yẹn hmm. àwọn ọmọ yẹn ń ríra wọn wọn mí ìfẹ́ nìsín tẹ sọ fún wọn this is òòṣà what you talking about what is the meaning of this what are we gonna do with this. bẹ́ẹ̀ni wọn béèrè question náà. wọn béèrè question yìí sáwọn lè mú lé ní ojú àgbo jẹ̀díjẹ̀dí lọ. bẹ́ẹ̀ tẹ̀wálẹ̀ mú nǹkan kan ẹ̀sùn kọ ẹnu ọ̀dọ̀ ilé àwùjọ ìjọ kan ló máa wúfà ló máa wúfà ẹ̀ mọ́ ló máa wúfà ẹ̀ mọ́lé. ó máa wúfà ẹ̀ mọ́lé. because àwa ń ṣàánú wọn pé ẹ̀ẹ́dá nǹkan kan mọ̀ báwọn ò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹni ẹni tó wà ẹni tó wà impotent ni òkóbó tó bá róbìnrin àwa là ń ṣàánú ẹ pé ọ̀gbẹ́ni òkóbó ni ọ̀hún hmm. ò rí bẹ́ẹ̀ akọ̀wé bútẹ́ ni torí kò ààrẹ brain ẹ kò sí inú brain ẹ pé obìnrin ni hmm. tọ́látọ́ ara tó ń gọ́gán ò hmm. lé ẹ̀ńtà lé ló tó ń tó ń fò sókè. bẹ́ẹ̀ ni bàbá. Eh, eh, eh. hmm. sọ Ọlọ́run àgbàdua wa rẹ jẹ àwọn tó bá máa sọ̀rọ̀ kọjọ kan jáde àyè ń náà pẹ̀lú wọn. bẹ́ẹ̀ ẹ ṣe gbọ́dọ̀ god bless you. Yes, sir. Yes, sir ẹ̀yin tèmi tẹ́ ẹ bá ṣe fẹ́ dá sí zero seven five three four five three double six one zero náà ní nọ́mbà tó wọ́ọ́dì tún gbá time lẹ́ni ẹnìkan ti wà lójú òpó ẹ ló kí lórúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè wá. olùkọ́gà. ah bàbá mi olùkọ́gà. mo ti sọ fún ẹ pé àní ó dìgbà tó bá sọ pé ó dàbọ̀. ó dàbọ̀. <laughs> ṣé ìlú máa ń gbọ́ ọ̀rọ̀ ìlú mi. bẹ́ẹ̀ ni. Hmm. Eh, eh, ara mi máa ń yá gágá láti sọ̀rọ̀ hmm. a bá ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kí ṣe gbogbo ilẹ̀ Yorùbá náà la mọ̀ ṣùgbọ́n Yorùbá náà ṣàní wa tèmi máa ń dùn láti sọ̀rọ̀ particularly ibi tá a ti ọ̀ sọ yìí kẹrí òòṣà hmm. àwọn òyìnbó dé wọ́n fi ẹ̀sìn wọ́n fi gba gbogbo nǹkan lọ́wọ́ wa adẹ̀ńlérò wípé ọlọ́run elédùnmarè ni gbogbo wa ń pè o ọlọ́run ní everybody ń pè kò sẹ́ ògbélé òòṣà náà gbé bó ti ọ̀nà ibi tó wù ló gbà ló fi pe ọlọ́run ẹ̀yẹn mùsùlùmí náà ọ̀nà ibi tó wù ú tó mọ̀ ló gbà yẹn ẹ̀wọ̀n ọmọ tán ló pààyàn yẹn sì ṣebí michael náà ló ń jẹ́ a gbọ́ pé mùsùlùmí kan ń sọ ọmọ lórúkọ wọn sọ pé michael náà máa fi ó yà bàrà ó níbi tó ń fẹ́ gbà tòun nìyẹn nǹkan tó ń wo oníkàlùkù ló ń ṣe. bẹ́ẹ̀ni bàbá. ṣùgbọ́n <laughs> má fọkọ mi dáàlà ìjọ kan nìyẹn mi tó di ẹ bẹ́ẹ̀ ni ẹni tó bá ń ṣe ọmọ òkùdú ọ̀ríjínà kó jọ nítorí ọlọ́run tó bá ti ń jí ẹ̀lú kúrò kó mọ̀ pé òun ń jí wo ilẹ̀ tí ì mọ́ bá òun ni òun kó kó mílíọ̀nù bí gbogbo nàìjà ṣe jẹ́ poor man sílé ní tí wọ́n bá gbà lọ́wọ́ ẹ gbìtúgbìtú náà máa gbé ilé ẹ lọ́wọ́ tó bá jáde ẹni tó gbowó lọ́wọ́ ẹ yẹn náà ló máa tún kọ́kọ́ mú ẹ hùn tòró ti mọ̀ wípé o ti jáde o ti wá wo nǹkan tí ò yẹ kó wò bóyá tó gbẹ́kẹ̀lé nǹkan kan ló ṣe ọ́ ó ti mọ̀ pé òní ló ju ìjọba èkó tó kú jáde nílé ayé òun ló ṣe gbowó yẹn lọ́wọ́ ẹ kò dẹ̀ sẹ́ni tó máa mú pé kí n dé tó gbowó lọ́wọ́ ẹ̀ tẹ̀ dẹ̀ tún ṣe báyìí àmọ̀ràn mi fún anybody ni wípé kán jọ nítorí ọlọ́run kán má dán wò. Hmm. ìgbé tàbá gbẹ̀kú ṣeré àgbọ̀dọ̀ fòrìṣà ṣeré. Ah, ti ẹyẹ wo ń gbà tí mánu yìí kan nílùú yìí ní nineteen eighty two kan ni hmm. ó mọ̀ ọ́n Simon Roski láti ilẹ̀ lárúbáwá náà ló ti wá tó mo rò pé bí náà bí sí bó dẹ̀ rò wá bí ni nígbà tó sọ pé tó ṣe ìwé kan tó pè ní the satanic verses gbogbo nǹkan tó burú nù Quran tó lọ kó gbogbo ẹ̀ tó yọ jáde ọmọ nǹkan tí àyàtọ́lá Khomeini tó jẹ́ pé òun ló lórí àwọn mùsùlùmí jákàǹgbà yẹn ní Iran ní ọdún náà lọ́wọ́ ó lóun gbé one million pounds sílẹ̀ ẹni tó bá lè pa ẹ̀sìn wọn yẹn ni ibi tó ń bìlíìfù pé ọmọ nìyẹn pé ẹ má má má dá ẹ má má má oúnjẹ wa nìyẹn má dá kọjá. mo máa dùbò àwọn. má dùbò wa náà ọ̀rọ̀ àwọn alábàdá àdábáyé kéèyàn má fi wọn kó má kó síbó ṣe lè lówó tó kó sọ pé ọmọ kò dùn ní ẹ́ mo jẹ́ mílíọ̀nù àwọn dẹ̀ ló di ẹlòmíì tó jẹ́ ọmọ òkòdù tó ń wo ẹ̀lú kù yìí ṣùgbọ́n tó bá di ijọ́ kan ṣe yẹn wọ́n ní kó fún àwọn ní ọ̀wọ́ ẹ̀ òun náà fún ara ẹ̀ ò dẹ̀ ní jáde mo mọ àwọn kan ń lù yẹn tó bá ti di ijọ́ á ah, tó bá ti ku ẹ̀ láàmú á ah, ẹ máa ṣọdún rẹ tòró mọ̀ pé òun ò kì í wò ó dẹ̀ lọ́wọ́ ó lè ra èèyàn pa tó bá sọ pé kán gbówó sílẹ̀ ó ti mọ̀ pé òun ò lẹ́tọ̀ọ́ sí i. bẹ́ẹ̀ ni ó ti mọ̀ o. kò dẹ̀ fẹ́ dẹ́mọ̀ ara ẹ̀ légbodò. bẹ́ẹ̀ ni o á dẹ̀ sọ fún àwọn ọmọ ẹ̀ ẹ̀ má jáde lọ ibikíbi náà la o inú ilé yín ni kẹ́ ẹ wà hmm. ohun tó bá ti tó bá di ijọ́ kejì àbá àti dọ́gba o hmm. torí oníkàlùkù ti jáde ìta wọ́n hmm. mọ̀ ọ́ léèwọ̀ ni máàmù kọ́ nígbà tí wọ́n ṣe ẹ̀lẹ́sọ̀nù nineteen fifty eight bí fifty nine ni tí wọ́n fi jackson gbogbo àti ncs wà ó gbà pé sí nìkòròdú níbi ó ṣe ní ọlá tó níyì tó kò sẹ́ni tó gbà pé sí èdè ètò the first action group on a post on a post candidate nìyẹn ó kọ́ ilé sí ọ̀nà ọ̀nà ọ̀nà èbúté tabakọjá post office à ń bọ̀ láti ta ẹlẹ́wọ̀n à ń lọ sí eh, orí pẹ̀pẹ́rẹ́ kù àfẹnukà tó débi maternity yẹn ló kọ́ lé sí. bẹ́ẹ̀ ló ti yí àwọn ọmọ kò dùn tó ń gbọ́. ló ti yí ọmọ kò dùn ní òǹsọ yìí. ìjọ tó kọjá yìí ẹ̀ òun ló bá lọ ẹni bó ṣe lówó tó lọ́wọ́ tó tó lọ pé ó gbà pé tí ó fẹ́ dìbò ọmọ kò dùn kankan tó gbọ́ nífọ̀tán lè kán náà kò sẹ́ni tó lè tún ètò ẹ̀ níbi tí owó dé tí ó tó lọ́lá dé ọ̀nà póòsì ni wọlé ẹlòmíì ètò ẹ̀ morúkọ ẹ̀ mọ́ ọ̀nà póòsì náà dẹ̀ ń pè because being the first ọ̀nà póòsì candidate watson group ìjọ tó kọjá yìí ẹ̀ òun so gbogbo nǹkan ní ìkòjú ti ṣeré o wọn pẹ̀lú kú ṣeré o òsùn kó wà lókòrò ògùn tó jẹ́ pé tó ti ṣe gbẹ̀yìn sùn láti ìgbà tẹ́mi ti délé ayé bàbá mi ó ní ìgbà tó ń ṣe tèmi rí lẹ́ẹ̀kan ẹ̀ ló pé ẹlẹ́ẹ̀kejì tó tó máa ṣe wọ́n pè ní nọ́ọ̀mù arére. ilé náà ń pè bàbá. nọ́ọ̀mù nọ́ọ̀mù arére. nọ́ọ̀mù arére. bẹ́ẹ̀ ni hmm. bóyá bóyá bóyá forty or fifty years ni wọ́n máa ń ṣe hmm. because kì í ṣe nǹkan bá lè pa gírì pé wọ́n fẹ́ ṣe. ìyẹn ọdún náà. bẹ́ẹ̀ ni bàbá mi ó lo seventy seven years láyé kó tó tẹ́rí gbaṣọ. Hmm. ẹ̀ẹ́mẹ́jì ló sọ pé wọ́n ṣe nígbà tó ń wà ẹ̀ẹ́dẹ́gẹ́jì yẹn ló jẹ́ àkọ́kọ́ fún mi èmi dẹ̀ wà ní mo wà ní primary school. olójẹ́ hmm. ẹlẹ́ǹkejì. ìyẹn náà mú arére yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. báwo ni ẹ ṣe lọ́wọ́ báwo ni ẹ ṣe jẹ́ sá bàbá. o ṣani. o ṣani àìmí torí mi ò gbọ́ yẹn rí o. nọ́ọ̀mù àárẹ̀ òkè mọ́wá o torí lọ́mọ kọ orin yẹn fún á dẹ̀ máa ga tó bá ti dé kò tó máa mọ́ṣáláṣí tó wà níbi ọba alẹ́ rẹ̀. Ah, bàbá mi mú kò dùn wọn mọ kò dùn jù. Ah, ok. tó bá ń kọ orin yẹn ẹjọ kìkìrì ní agbára tó ń kọ orin yẹn kìnìún yà máa gùn sókè ṣàyà máa gùn sókè ẹ̀ẹ́dẹ̀ máa rí hmm. wọ́n á tún kọrin fún ẹ̀yẹlé ẹ̀yẹlé ó dẹ̀ máa ma ó dẹ̀ máa wá sílẹ̀ lóòótọ́ hmm. ṣùgbọ́n pé báyìí iná ṣe ń ṣe pé báyìí ṣe ń jáde pé báyìí ìdí báyìí ló fi ń da sókè kò sẹ́ni tó lè sọ àfàwọn tó ń ṣe hmm. àwọn oníkan ló mọ̀. àwọn tìdílé tó ń ṣe ló mọ̀. ìdílé tó ń ṣe nìkan ló mọ̀. bọ́ ṣé gbogbo èèyàn ló lè wò yẹn. wọ everybody ló wò tóbìnrin tọkùnrin ni. Hmm. ṣùgbọ́n èròjà èròjà ìpè wọ́n fẹ́ ṣe lásán ló lè jẹ́ kó máa ṣe. Hmm. because everything tó bá máa lò fún láyé ń bí fifty fifty fifty ni báyọ̀ máa lù fifty fifty ni fifty ni gbogbo ẹ̀ bójú obì fifty ni bójú epo fifty ni. Hmm. now òṣàkọ́ tó wà ń bẹ̀ débi pé mi ò tí ì rí sójú rí ní ìgbà òòrùn ìgbà òòrùn ló wá ń jáde pákọ̀ ló ń pè. pákọ̀. pákọ̀. yẹ mo mọ mo mọ pákọ̀. bẹ́ẹ̀ ni wọ́n na ọmọ wọ́n na èèyàn débi pé ojú ẹ̀fọ́ ẹni tó sọ tagídí pé òkè ẹ̀wọ̀n ọmọ àdúgbò mi ni. mùtárù wọn ń ojú ẹ̀fọ́ ni hmm. àwọn alágbára ni wọ́n ní ìdílé wọn hmm. owó àtẹ̀wé àwọn ẹgbẹ́ méjì tọ́lá àfẹ́ àwọn máa wo òòṣà ilé mi ṣe lágbára tó nílùú ṣe lókìkí tó kí n ṣe lè rí hmm. àbúrò wọn tó kéré ni síbẹ̀ wọn ò rí ó máa ń gbé. bẹ́ẹ̀ni òòṣà yẹn lágbára náà bàbá ó wà lọ́dọ̀ wa náà. inú ọdún orò bàbá ńgbà táwa kéré típákọ̀ bá ń kọjá wájú lẹ́ẹ̀ báyìí oníkálukú máa jẹrà sábẹ́ ìyá ẹ̀ ni. kílẹ̀ kílẹ̀ sọ yìí. bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni ó dẹ̀ ìwà bẹ́ẹ̀. ẹ má yẹ ká sọ pé ọ̀làjú dé àwọn jẹgúdújẹrá kan tó ta birthright wọn kò sí nǹkan tó lè tà nítorí owó ṣùgbọ́n wàá gbé wọ́n yìí débì kan o hmm, wọ́n á sọ fún ẹ pé wọ́n lè rárá o tó bá mú fún wa àákàn gbá ni hmm. irú ẹ̀rẹ́ ṣe fún ọ̀rẹ́ wa kan kùbánù olóńgbẹ ṣe ṣíàmánì kòròdú ńgbà kan hmm. wọ́n gba owó ẹ̀ wọ́n dẹ̀ ran gbà tó kú bí ọ̀sán làwọn dẹ̀ ran wọ́n sọ fún pé wọ́n lè wọ̀lé ó ní kí ló dé bàbá ládùúgbò owó tí mo ti ná wọn ní nígbà tó ná owó yẹn jọyìn náà lọ́hùn-ún pẹ̀lú àdè ló ń ná fún òórí wa wọn ní àwọn lè sì tó fẹ́ bá kọ̀ǹtẹ́ẹ̀sì àìmọye ọmọ tó wáṣẹ́ fún ó lè wọlé ẹlòmíì torí ẹ kò gba owó ẹ lọ́wọ́ ẹ nítorí pé olóhùn ò ní dìbò fún un bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn tó máa gbàgbà kò bẹ̀ sí nǹkan tó máa bẹ́ẹ̀ yẹn jáde ẹ̀sìn wà o hmm. ìgbàgbọ́ wà o ẹ má jẹ́ ká fi nǹkan nǹkan ìṣẹ̀dálẹ̀ ohun tá a fi ń ṣeré tá a fi ń palẹ̀ òun ló ń pa gbogbo wa lára káàmù. bẹ́ẹ̀ni bàbá hmm. ojú ojú tì í ẹ ṣẹ́gun bàbá mi olùkọ́gà. god bless am. Hmm. mi ò kọ́ àwọn ọgbẹ́ni ọjà mi o. bẹ́ẹ̀ni. àwọn kan ti ta nǹkan tí èyẹ kan tà síta ìmọ̀kòròfó náà tà síta torí owó tó ń ní ìlú ní wọ́n fi àwọn ọ̀gá fẹ́ lọ ra ìlú kúsù ibi tó kọ́lé ìlú kúsù bóyá jẹ́ igbó ìlú kúsù wọ́n dá ilé yẹn sọ́tọ̀ ni wọ́n sọ fún àwọn ọmọ tó kọ́lé títòsí bẹ́ẹ̀ wọ́n lè kọ́ pẹ́tẹ́ sí títòsí rẹ̀ kò sí upstairs lẹ́gbẹ̀ẹ́. kò sí upstairs lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni wọ́n wá kọ́ ilé ẹ̀ gbẹ̀dẹ́gbẹ́ inú igbó ni tẹ́lẹ̀ ó hmm. gbọ́dọ̀ kọ́ upstairs lẹ́gbẹ̀ẹ́. láti má lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú compound yẹn. bẹ́ẹ̀ ni. Hmm jọ ń torí ọlọ́run ó lè wá níbi tó wà o. bẹ́ẹ̀ni ó wà ń bẹ ẹ ṣe sá mm-hmm. bàbá. ẹ ṣe sá. bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí bàbá mi ṣe sọ pé ó wà ń bẹ ẹ àwọn ọmọ làlátẹ̀ wọ́n sọ sítórì òòṣà kan fún mi ní làlátẹ̀ ẹni tó wà lójú òkú ẹjọ́ fún mi níṣẹ́jú kan ẹ bá mi gbé fóònù yín wálẹ̀ ẹjọ́ wọ́n ní òrìṣà kan wà ní làlátẹ̀ tí wọ́n ń pè ní alátẹ̀ ọ̀run wọ́n ní tí òòṣà yìí bá máa yọ alẹ́ ló máa ń yọ lóru wọ́n ní àwọn onílù everybody máa wà nù ilé òòṣà yìí nìkan ni wọ́n ní tó bá yọ nílùú kámbáwẹ̀ báyìí wọ́n ló máa gbó bí ajá ni gbóò gbóò gbóò gbóò wọ́n ní tó bá yọ ní kámbáwẹ̀ tẹ́nìkan fìlù pé ní peckham wọ́n ní láàrin ìṣẹ́jú kan ó ti dé peckham tẹ́nìkan bá tún wà ní tẹnikọ́ wà ní ehm, Stratford tó tún fìlù pé tó ń kí oríkèé alátẹ ọ̀run wọn ló tún ti débẹ̀ láàrin ìṣẹ́jú kan wọ́n tún máa gbúrò ẹ̀ ni nígbà táwọn ọmọ làlátẹ̀ sọ sítórì fún mi ẹ̀rù bà mí àyà mi já pé nǹkan wà nílẹ̀ Yorùbá kí lórúkọ ẹni tó wà lójú òpó àti ti ń pè wá. alájì ọlájídé ni láti àkùn. alájì ọlájídé bàbá àgbàlagbà. <laughs> nígbà míì ẹ̀rín á máa pa mí tí bá jókòó níbi kan bá ẹ̀rìn apá níta bá sọ̀rọ̀ ọ̀lẹ́ káàárọ̀ òjìire. kìló kìló mẹ́rin wà bàbá. ẹgbẹ́ dẹ̀ máa ń pa mí lẹ́rìn jù ń bẹ̀ ní gbé lóòótọ́ àwa náà ṣe Yorùbá léèwé a dẹ̀ ka ìwé Yorùbá níbi tí èèyàn ń ka ìwé Yorùbá dé hmm. a àwọn tí wọ́n kọ wọ́n náà wọ́n ń ṣe èèyàn lásán. Hmm tí a bá ní ká bẹ̀rẹ̀ sí wò ó a bá fẹ́ ka òrìṣà ní ilẹ̀ káàárọ̀ òjíire nílẹ̀ Odùduwà gbogbo àwọn òrìṣà tó sì ń dárúkọ títí kan ìlú kú kò sí ní àwọn òrìṣà tá a máa kà nítorí wọ́n ní ní ìgbà tí Ọ̀rúnmìlà da ọgbọ́n sí òde ayé ó pàṣẹ fún àwọn ọmọ ẹ̀ pé kí wọ́n máa ṣà káàkiri gbogbo àwọn tó rí ṣà nínú ọgbọ́n náà ló ń pè ní òrìṣà hmm. lára àwọn tó list jáde nínú wọn ìlú kò sí ńbẹ̀ <laughs> ó lè lé eléyìí lè wà fún kóòdù hmm. fúnra yẹ bá a ṣe kà nìyẹn hmm. àwọn tí a bá ní ká analyze ẹ̀ ká gbé lẹ̀ ká bẹ̀rẹ̀ sí ìtọ́ ní kọ̀ọ̀kan lára àwọn tó ríṣà nínú ọgbọ́n tó ń mì ládà sí òde ayé àárí ẹ̀lùkù nú ẹ̀. kò sẹ́lùkù ń bẹ̀ ó ro nǹkan. yorùbá là ń sọ yẹn ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ni sà. àmọ́ ohun tí mo wá ń fẹ́ jẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ òrìṣà àti ẹ̀sìn hmm. ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ni sà. ni pé kò ṣeé dàpọ̀ mọ́ra wọn hmm. ọ̀nà tí ò dẹ̀ ṣeé dàpọ̀ mọ́ra wọn ni pé. Hmm àwọn ààyè kan wà níbẹ̀ tá a gbọ́dọ̀ ṣọ́ ní pé ìkíní òrìṣà a lè ṣe òdodo a dẹ̀ lè parọ́ láàrin ara wa ńbẹ̀ ẹ̀sìn ẹni tó dá òrìṣà tó dá ẹni tó ń ṣe ẹ̀sìn òun là ń dojú àdúrà kan tí ò ní ṣàbòsí láàrin òrìṣà tó òrìṣà bá lòun ò tiẹ̀ ṣàbòsí ẹni tó òrìṣà tó òrìṣà ń ṣàbòsí. àmọ́ láàrin ọlọ́run ọba tí ó dáàyàn ó sọ̀rọ̀ pé ó ní ẹ pé òun òun súnmọ́ yín ju ṣan yín lọ òun á jẹ yín. gbogbo ẹ̀dá tá a lè sọ pé ó máa ṣàbòsílẹ̀ ẹ̀dá tó fẹ́ lọ bá bàbá aláàfáà kan pé kó bá òun ṣàdúrà. níwọ̀n ọba àgbà tó jẹ́ pé ìwọ pẹ̀lẹ́lẹ́dàá ẹlẹ́jọ́ ń sọ̀rọ̀ kò ní ṣàbòsí pẹ̀lú ẹ̀ àmọ́ ìwọ pẹ̀lú òrìṣà ẹ ní jọ sọ̀rọ̀ ó máa tapasẹ̀ èèyàn kan dọ́dún òrìṣà ni kí ni fún ẹ ní garanti pẹ́ni tó fẹ́ tipasẹ̀ dọ́dún ẹ̀yìn ò ní ṣàbòsí ẹ ẹ jẹ́ máa bá mi tọ́ dáadáa kẹ́ máa fi kó bàbá àjẹrán dín ṣé ń gbádùn ọ̀rọ̀ mi ní ohun tí èmi tẹ́ bá wo ìwé kan wà tí wọ́n ṣe jáde tí mo kà ní library wọ́n pè ní ìjìnlẹ̀ ohun ẹnu ifá. jẹ́sí ọ̀rọ̀ ni. ifá ọ̀yẹ̀kú méjì tí wọ́n ń tẹ̀ yẹn. ṣé ń gbádùn ọ̀yẹ̀ ọ̀yẹ̀kú ifá ọ̀yẹ̀kú tọ́lọ́ ń tẹ̀ yẹn. tí ẹ bá wo àbùkí tí aya ikú ṣe fún ọ̀yẹ̀kú fún rẹ̀ tó ṣe àtàyà kú tó ṣe fún kú fún rẹ̀ ẹ ti rí i pé àti kéèyàn súnmọ́ lọ́hùn kó má lóun fẹ́ dúró nípa òrìṣà àbí kìíní kan ẹ jẹ́ kí n kì fún yín bó ṣe kì nínú ìwé yẹn ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. mo ń gbọ́ sà. èmi ṣe yorùbá mo dẹ̀ wọnú ẹ̀ mo wo gòkè kódà tí kì í bá ṣe pé bóyá ẹ̀sìn yorùbá ló yẹ kí n ṣe jáde yunifásitì. wọ́n ní nígbà tí ẹ máa gbọ́ bí wọ́n ṣe líìsì ọ̀rọ̀ yìí ọ̀yẹ̀kú méjì ni mo fẹ́ sọ fún yín. Okay sir wọ́n ní ọ̀yẹ̀kú méjì yìí la dá fún ikú àti ayùn rẹ̀ hmm. ikú àti ayùn rẹ̀ nígbà tí kò pinnu wípé òun máa pààyàn rẹ̀. ṣé ń gbádùn ọ̀rọ̀ ni. ń gbọ́ yín sà bàbá. nígbà tí ikú lòun fẹ́ pààyàn rẹ̀ wọ́n wá sọ fún ayùn rẹ̀ wípé ẹbọ ni kó rú wọ́n wá lọ pé aya akú wọ́n bi aya akú léèrè wípé jọ̀ọ́ kí ni ikú ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ wọ́n fẹ́ mọ ohun tí wọ́n ní ọ̀là ọ̀fẹ́ mu lọ sínú àjò bí àwọn tẹ̀ mọ ohun tí o gbọdọ jẹ wọ́n dà bẹ́ẹ̀. wọ́n fẹ́ dọ́gbọ́n mi wọ ẹ̀. wọ́n fẹ́ dọ́gbọ́n mi wọ ẹ̀. nígbà tó ń wá rí bẹ́ẹ̀ sọ fún ọ oní àkóníkù ọkọ òun ò gbọdọ̀ jẹ kú. wọ́n ní tó bá jẹ ikú ń kọ́ náírà ikú á máa wá ìróró ìróró. Hmm. wọ́n ní kí tún ní kú ọkọ rẹ̀ ò gbọdọ̀ jẹ ó ní kí ni kọ́ ní kú ọkọ òun ò gbọdọ̀ jẹ já. wọ́n ní tó bá jẹ já ń kọ́ nẹ́sẹ̀ ikú á máa gbọ̀n ìrìrì ìrìrì. Hmm. wọ́n ní kí ni kú ọkọ rẹ ò gbọ́dọ̀ jẹ́ ní ọkọ òun ò gbọ́dọ̀ jẹ lẹ́bùtẹ́ wọ́n ní tó bá jẹ lẹ́bùtẹ́ kó dára ikú á já ìbútẹ́ ìbútẹ́. Hmm. àwọn tí wàá mọ gbogbo ohun tí ikú kì í jẹ yẹn. Hmm. ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ni sà. òun làwọn wá fi pè lóhun táwọn fẹ́ fún kú. Hmm. ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ni. nígbà tí ikú jẹ ikú ara ikú ń já ìbútẹ ìbútẹ ó jẹ ìjà ọ̀bọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ ti pa gbogbo ikú ọ̀sán òwe yẹn lọ. Hmm. wọ́n ní ikú tẹ orí ayùn rẹ̀ láláìmọ̀ ìgbéyàwó ẹ̀ ti ṣòwò fún fún ẹgbà ájì péré níyàwó rìkwẹ́sì láti sọ gbogbo ohun tọkọ òun gbọ́dọ̀ jẹ́ ẹgbà ájì ló rìkwẹ́sì fún ọ pé kọ́ fún un. lọ́wọ́ hmm. àfúlówó yẹn dráìbù nìyẹn ó dẹ̀ sọ gbogbo ẹ̀ fún un. wọ́n ní ayùn rẹ̀ tẹ ikú mọ́lẹ̀ ikú tẹ ayùn rẹ̀ mọ́lẹ̀ ayùn rẹ̀ yẹrí bẹ́sẹ́ ikú bá di ìgbàramù nílẹ̀ hmm. wọ́n ní kó tó tí ayùn rẹ̀ fi tó tó ṣẹnu orin awo ló bọ́ sí i lẹ́nu ó ní ikú yẹ̀ lórí mi ọ̀yẹ̀yẹ̀ hmm. ṣé ń gbádùn ọ̀rọ̀ mi láti ìdè ìṣẹ̀dáyé ayé ni a ká ṣe àbòsí ara wa lábòsí ti wà ló ti wà hmm màá wá rọ gbogbo àwọn tó sì jẹ́ pé òòṣà làwọn sì ń sẹ́ńtà àfẹ́ yìí kiri pé àti kí a súnmọ́ lọ́hùn nìkan ṣo ló ṣẹ́kù. Hmm, kò ń ṣe pé òòṣà ò sí ilẹ̀ káàrọ̀ jìrì àmọ́ à ń ṣàbòsí ara wa hmm. ọmọ káàrọ̀ jìrì. Hmm. ṣé ẹ̀ ń gbádùn ọ̀rọ̀ ni ọmọ tí ah, bàbá ẹ sọ ń gbà kan pé àwọn kan ṣì wà tó ń ṣòdodo àmọ́ àmọ́ ń bolẹ̀ ti fẹ́ rí wọn ṣé ń gbádùn ọ̀rọ̀ àgbọ̀rọ̀ mi lágbẹ̀ẹ́ yìí. bẹ́ẹ̀ni sà. mo jẹ ti fẹ́ rí àwọn tí wọ́n mú àwọn tí wọ́n mú yìí tí ò pé dání náà lọ sọ pé àwọn mú yìí tó pé dání ìwọ tó wàá mọ̀ pé báwo ló ṣe fẹ́ mọ̀ yìí tó pé àti tí ò pé. wọ́n lọ ṣòro wọ́n ṣe pákọ̀kọ̀ wọ́n ṣẹ̀dúkú wọ́n ṣe kiri èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àwọn tó sì ń sọ̀rọ̀ ọlọ́run má jẹ́ kí ọlọ́run ṣàánú fún wa kò sí kò sóko táwa ò tí ì rìn dé. Hmm. ká tó wò wípé ah, níbi tí ilé ayé wa dé ń sìn ọlọ́run ló kù kò tún ṣẹ̀dá mọ́. Hmm. ká tó máa sọ̀rọ̀ yí ojú ti rí tó ojú ti rí nbọlẹfẹ lẹ ṣé tẹ ní báwa ń bẹ hmm. ẹyẹ ìgbà kọkọ tẹ ìwé nbọlẹfẹ lẹ ṣé tẹ ní báwa ń bẹ àmọ́ a máa dára wa yìí náà ní ibẹ̀ ni problem wà hmm. àmọ́ the only person jẹ́mi mọ̀ pé ẹni ò sọ pé mo mú àṣà sáúdì kan mo mú kinní kan ẹ lè rí ní jimá ọjà àlàbí àkàkiri màá kó ságbádá mi mò ń lọ ṣẹ̀sìn nìyẹn. Hmm. jẹ́mi ìlú ní ìtútù torí kọ́ńṣọ̀ ìlú kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni. àmọ́ bá a ṣe máa bọ́ lọ́hùn wa sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni. àwọn bàbá yìí náà tó ń ṣe fátọ́ńṣọ̀rùmí àfẹ́kí nígbà ayé tiwọn náà àwọn náà ọlọ́run ọba làwọn náà máa pè àmọ́ àbòsí yìí mi ò jẹ́ ká fẹ́ yà sí ọ̀rọ̀ gbogbo àwọn òrìṣà yìí mọ́ bí kì í ṣe pé ká súnmọ́ ẹni tó ṣẹ̀dá òrìṣà àti hmm. èèyàn pé kó gbà wá. so ibi tó mi máa forí àdàgbà yẹn tọ̀ sí mi. ẹ ṣe bàbá wa láti akun ojú òní tì yín god bless you sir ó dàbọ̀ ha èyí tí wàá ń lé yẹriko sín pẹ́pẹ́ ó ta yẹ́rìyẹ́rì ẹnìkan tún ti wà lójú òpó ẹ ló ta ló wà lójú òpó àtúntò tí ń pè wá. ẹ̀mí ẹ káàárọ̀ mẹ́ o. ẹ káàárọ̀ sa o. ọmọ ọ̀dẹ́dá ló ń sọ̀rọ̀ o. ọ̀dẹ́dá. ní àzígbẹ́ láì bá sí i. bẹ́ẹ̀ni àdúgbò lẹ ti ń pè wá yìí sà. àwa àwa ní Islington o. Islington. Hmm, àdúgbò tọ́lọ́run tẹ̀dó sí. ẹ̀mí yìí lágbára lọ́hùn ẹ bá a dá sí iṣẹ́ ń gbọ́ wa ní ketekete ní Slinton. à ń gbọ́ yín dáadáa à gbọ́ yín ọlọ́dọ̀ ní sáfù tó. máa ń gbọ́ yín sí ojú pẹ́ tó o bọ̀. silent listener silent listener ní. àwọn ọ̀tẹ̀ mú wa àfààní ká dá sí ẹ ṣí bàbá. ṣe ilé ayé yìí kọ́lọ́ ń gbà wá ní kọ́lọ́ ń tẹ̀ sàmù wa. àmín nǹkan tó tẹ̀ kọ́kọ́ fẹ́ mú mi dá sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ojú pé máa kan ló sọ̀rọ̀ pé àwọn chinese hmm wípé àgbo wọn náà máa mu hmm. pé àgbo àwa yorùbá àti fẹ́ mu. tó hmm. tẹ bá rẹ̀ wo bẹ̀rẹ̀ dáadáa òótọ́ ni kí ló fà á gẹ́gẹ́ bí àwọn bàbá mi tó sọ̀rọ̀ láàfin wọn yẹn sọ hmm. kò sódodo nù kan tá à ń ṣe nígbà tó bá fẹ́ lọ ra gbèsà ní ìsìn o ti mọ̀ pàgbò yẹn ó máa pé ọ tó yẹ kó wà ń bẹ̀ ló máa wà ń bẹ̀. ọ̀ tó bá di tàwa Yorùbá ò pé ẹnu la máa fi tà. nǹkan tó yẹ kó wà bẹ́ẹ̀ àárín ń bẹ̀ ṣé tó mú owó yẹn rí owó náà gbà kì í ṣe nǹkan yẹn gan-an fẹ́ tà hmm. ìyẹn níbẹ̀ yẹn nǹkan tó fàájú òfin sí nìyẹn ẹ rí gbogbo àwọn èèyàn ń sọ ń bẹ̀ yẹn everybody point ìkọ̀kọ̀ hmm. tí mo kàn máa fẹ́ ka mọ̀ ń bẹ̀ ni pé ọ̀nà méjì ni ó sí hmm. ẹ rí ọlọ́run ọ̀tọ̀ bẹ́ẹ̀ni. Hmm, kò dẹ̀ sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ hmm. òun ló mú júdásì náà tako jésù. tó fi jésù hàn tí júdásì náà ṣàbòsí. tó gbogbo rẹ ti wà láti ju aláì ti dáyé. sẹ́ni hmm. tá a bá ní pé ká bẹ ká bìlífù náà lọ́hùn ká gbọ́ lọ́hùn gbọ́ wọ́n sì ti fi kọ́ wa nìyẹn pẹ̀lú àwọn tá a gbọ́ lọ́hùn gbọ́ àti ń tọ ọ̀nà yẹn. sẹ́ni wọ́n ní ìṣèlú òun ìdálù ẹni tí o ṣà ìyẹn ló bọ́ sí kọ́ṣọ̀ ìpínlẹ̀ bàdẹ̀ ti ń ṣe olóòtú máa ń jẹ ẹni gbogbo àwọn òrìṣà tó ń sọ yìí ẹni gbogbo àwọn òrìṣà tó ń sọ yìí gbogbo rẹ̀ gangan lọ́níṣẹ́ tó ń ṣe fún èèyàn tó bá gbàgbọ́ hmm. because ó ti di orò ìdílé oníkálukú ẹjọ hmm. ẹjọ ọlọ́ba jẹ pé ọba náà ń jẹ ń lé wọn hmm. ó máa padà jọba ṣáà ni jẹ pé àlè fẹ́ yẹ kù ẹni tó ọ̀dọ̀ jọba nílé wọn tàbá korí ọba mọ́ ọ máa jẹ́ hmm. ìyẹn ló dífá fún tẹ́jú oṣó tó fi jọba torí wọn kárọ̀ wí ló ń jọba. bọ̀ ẹ̀rọ tẹ́jú oṣó ń jọba. ẹ̀rọ tẹ́jú oṣó ń jọba hmm. ìyá ẹ̀ hmm. ní kárọ̀ wí bàtọ́dẹ̀ máa jọba ẹ̀ ó fa one or two things láàrin wọn bẹ̀ but ó ṣàjọba ẹ̀ dìbàyẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀. èmi tẹ èmi tẹ ẹ máa tó jọba èmi máa tó jọba ń sìn gbogbo yín ni máa pè sí wàhálà. máa jẹ ọdẹ mọ fi ṣára ọmọ igan lábíà ló ń sọ̀rọ̀ yìí. kò sí wàhálà. gbogbo ẹ̀ tí lọ́dún ọ̀pá pátá lè wá tẹ̀lé mi dé ṣára. àwa wà lé àwa lè. mo gbọ́ yín bàbá. tó o kọ́ tó máa wò ó bẹ́ẹ̀ ni pé yẹn ní àwọn àṣà ìdílé wa ẹ̀ pẹ̀lú àwọn àṣà Yorùbá àkànlé pàṣẹ sẹ́gbẹ̀ẹ́ kan kó tó ti wà bẹ́ẹ̀ ó ti wà ń bẹ̀ ṣé rí ẹwúrú abiola tó fi ṣẹ̀sáfù bẹ́ẹ̀ ni pé ó lọ jọ̀rọ̀ ẹ̀rọ kàkàǹfò oyè yẹn lè má tọ́ sí lóòótọ́ hmm. lójú àwọn kan hmm. ó dẹ̀ lè tọ́ sí lójú àwọn kan because àwọn tó fi jẹ́ yẹn wọ́n bìlì kò tọ́ sí ni. wọ́n bìlì kò tọ́ sí àbọ̀ ti gba wọ́n ti gba ṣu. àtàwọn gba ṣu àtàwọn gbẹ̀wà o àtàwọn gba gàrí o àwọn dàbí bákan sáà ló ṣáà yiri bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bákan ọ̀nà kan ló gbà dé bẹ́ẹ̀. ó dẹ̀ ju oyè yẹn wọ́n hmm. tẹ bá wo lẹ́yìn oyè yẹn because ebi gangan mo wo oyè yẹn ah, pé bàbá yìí kẹ́ ẹ̀ wẹ́ ọlọ́run ṣe wá bá ṣe ń fẹ́. wọ́n ní ikú àgbàlá ń bá gbà. Hmm. ẹ mọ̀ àwọn eégún kan wà jẹ́ pé èèyàn ò lè wù. Hmm. bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ibìkan wà ní báíbù yẹn jẹ́ pé tó o bá dúró déédéé o ò lè kà. Hmm. bí kúránì náà ti ṣe wà nìyẹn. ẹ jẹ́ nǹkan tí mo sọ yẹn. bẹ́ẹ̀ni. bọ̀ tẹ́ bá wo lẹ́yìn ìgbà tó jọ rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn tẹ́ bá lọ wò dáadáa ẹ rí pé bẹ́ẹ̀ ni mistake ti wá èmi ò dá o torí mi ò lè dájọ́ ọlọ́run nìkan lẹ́lẹ́jọ́ ló lè dájọ́ èèyàn. bẹ́ẹ̀ni. ẹ tí mo dẹ̀ ń sọ yẹn àwọn àgbààgbà ẹ forí jì tó yẹ pé abẹ́ ẹ̀kọ́ ló ṣe rí o. <laughs> ẹ̀yà ń tọrọ àforíjì. àwòtọ́ ni ìkọ́ bó ṣe yé mi bó ṣe yé mi lèmi ṣe ń sọ mi ò tó tọ̀ pa <laughs> àbí ò tó tọ̀ pa. àṣẹ ẹ̀ tiẹ̀ lé. àmì ò lé tó wájú ẹ̀ o. <laughs> yorùbá náà ní babalábà ní bẹ́ẹ̀ni. ẹ bá tó ṣe mi ni mo dàgbà jù lórílẹ̀ ayé yìí. ẹ bá pa mi sínú rédíò. òótọ́ ni àwọn tó jù mí lọ mo gbọ́dọ̀ ṣègbà fún wọn ni. ẹ káwọ́ ṣé ṣé o sábà lọ wo sábà lọ wo ẹyin ìgbà tó jó yẹn yẹn after that kí lè mọ̀ tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí o náà wọ́n yà fọ̀ sí lọ gbé. wọ́n lọ gbára ọ̀nà kankan fò. wọ́n lọ gbé. ẹni tí ò dẹ̀ gbọ́dọ̀ sáfógun. Ah, Coca-Cola lásán ó ń bẹ̀ òun kọ́ tó fún ni. ṣé ṣe bá lọ wò ó irú wọn ní ìyàwó ẹjọ ń jọrọ ọdọ fún yẹn yẹn sì wà lọwọ àwọn àwọn sì ń rí àwọn tó wà ń àwọn lọmọ nǹkan yẹn dúráwò yẹn ẹgẹ tiẹ wọn pẹlu nǹkan tó ń ṣe irú ń sọ ìkòròdú yẹn máa ń lọ sí ìkòròdú hmm. wà àwọn èèyàn mi ni so ọ̀rẹ́ ti máa ń sọ fájèjì ò lè wò ó tẹmọ hmm. wọn ní nǹkan tó máa ń pè léèwọ̀ èèwọ̀ náà ló ń jẹ́ kò dẹ̀ sí nǹkan tó ń pè láwojú pé kẹ́ni mẹ́ta máa rìn kọ́ kan nu wọn kọ́ ṣe bó ṣe wù wọ́n kọ́ méjì dẹ̀dẹ̀ nu mú ni ibi táwọn hmm. ti bẹ̀rẹ̀ nìyẹn hmm. ẹgẹ́ tiẹ̀ kan gbé sára tó táwọn èèyàn bá sọ pé kìíní yìí wọ má wa mọ́tò tó bá mutí tó bá mú ẹ o ti mọ̀ tó máa ṣẹlẹ̀. Hmm. tó o bá níwèé má ṣiṣẹ́. tó bá ẹ ṣe oríṣi ọgbọ́n lórúkálukú ń dá hmm. ọ̀dùnkọ́ tó ti sọ pé kéèyàn má ṣe èèyàn ni. Hmm. ṣe tabadà wà fẹ́ máa sọ̀rọ̀ Yorùbá ọ̀tọ̀ niyẹ tabadà máa sọ̀rọ̀ Ọlọ́run àmọ́ pé afẹ́ go into the afẹ́ go into afẹ́ dictate lórí yẹn àwọn nǹkan tá a lè máa fi wéra wọn nìyẹn. because because gbogbo àwọn òrìṣà tá à ń sọ yìí àbí ọlọ́run náà sì wà. bẹ́ẹ̀ni. torí gbogbo wọn tó máa fi ṣòrìṣà yìí rẹ ọlọ́run ló dáa. bẹ́ẹ̀ni ọlọ́run ló rán wa wá sáyé. àwọn sáà dẹ̀ wà ń bẹ̀rẹ̀ ìtafẹ́ lọ bá wọn ṣòrìṣà ọlọ́run ló dá wa. bẹ́ẹ̀ni. so àbí ọlọ́run gbogbo wa sì wà ẹ bá yẹ ká da ẹ̀sìn. pọ̀ mọ́ òṣà ẹ bá yẹ ká dà pọ̀. mọ kọ́ṣọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. sẹ́ni hmm. bọ́yẹ̀ ń ṣe ẹ̀lúkú ní Ìkòròdú. Hmm. bẹ́ẹ̀ náà ń ṣọ̀ṣù lọ́ṣù o. bẹ́ẹ̀ ni. àwọn ológun náà ṣe tiwọn àwọn olóró náà ṣe tiwọn hmm. wọ́n ti mọ̀ pé nǹkan táwọn máa ṣe ni. Hmm. tẹ́ bá dẹ̀ ti lọ wò ó bí bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ìlú òtò kí la fẹ́ ṣe wọ́n pa àwọn ọba wọ́n ní kàn bọ̀gbá kàn ṣe àwọn. wọ́n á gbé fàjọ lẹ̀ wọ́n ajá. wọ́n ṣe wọ́n tó yẹ kàn ṣe ìdí ẹ̀ gbogbo àtúlọ bó ṣe yẹ kó lọ. àtúbà àtúṣe. ọ̀sán bá lọ sán bá bọ̀ ọmọ àkọlọ́hún ọ̀dọ̀ ọlọ́run ló fún wọn lágbára yẹn. ṣé ọlọ́run fàṣẹ sí wọn lẹ́nu ni. bẹ́ẹ̀ni. tí ojú ọ̀kan bá sọ pé òun muslim tàbí òun christian wípé kò sóríṣà. tó lọ fojú díẹ̀ lukú. ìgbàgbọ́ tiẹ̀ nìyẹn. ẹni tí yẹn bá lóun christian àbí muslim tó lọ fojú díẹ̀ lukú kí ló máa ṣẹlẹ̀ sí. lóò kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí i because ṣé mọ̀ pé ẹ mọ̀ pé oníkálukú nígbàgbọ́ tiẹ̀. bẹ́ẹ̀ni tó bá lọ fojú dẹ lukú ni mò ń béèrè o. ẹ kò ibi o kí ni mo fẹ́ sọ pé kó ṣẹlẹ̀ sí èmi ò ń ṣọmọ ẹlẹ́lùkù. ẹ mọ̀ pé àwọn nìkan tí wọn bá ń wá òun ló máa ń rí. bẹ́ẹ̀ni. àwọn nìkan tí wọn bá ń wá òun ló máa ń rí. ọwọ́ ẹ̀gàn pamílẹ̀ yìí látàárọ̀ ni. àwọn olùlọ̀rọ̀ ojú ẹ̀jẹ̀ nǹkan tí yorùbá ṣàwà olómarí. olómarí correct. àtúbà pò ìdírí tí òun kò fẹ́ lọ sílùú èlò ó bẹ̀rẹ̀ sí wá fífà kiri kò ṣáàrí ìdí ẹ̀ náà ló fi débẹ̀. bẹ́ẹ̀ni correct. ààyè tí o tọ́ba sọ pé wọ wọ́n sọ pé òkè wọ bó ṣe wáyé wọ ni jésù mo fẹ́ máa ṣe kí ni mo fẹ́ lajú afọ́jú má lálọ́ kò sẹ́ tó máa di ẹ lọ́wọ́ ẹ agbára ẹ tọ́lọ́ bá ti fẹ́ lágbára ẹ kó bá là á tọ́lọ́ bá ti lè rìn kó jẹ́ kó rìn kárí hmm. àdáàdẹ́gbàgbé wọ jésù kan tó ti dé o ẹgbẹ́ nìkan tí mò ń sọ yẹn. so ìjẹ́ lèmi wò nù àwọn ọ̀rọ̀ ẹ pé tẹ́rí àwa Yorùbá lóòótọ́ kọ́lọ́ ń dá ẹ̀ṣẹ̀ mi jìnnì torí mi sọ mi ò mi ò tó sọ but tó hmm. olódodo dẹ̀ wà ẹni tí òṣòdodo ó pọ̀ jẹ́ ẹni tó ń ṣòdodo lọ. tẹ́rí hmm. bá rẹ̀ ti lọ wo àwọn àṣà wa yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ pé káyọ̀jẹ̀ tí ṣòdodo tẹ bá wo London yìí ojú yàtọ̀ ojú yàtọ̀ tẹ bá ẹ ẹ pé London yìí tó máa fẹ́ sọ̀rọ̀ lọ àwọn tó bá lọ sí Europe ọ̀ ká London sí Europe mọ́ hmm. because ẹ ti rí pé gbogbo ẹ̀ náà bọ́n yẹn tẹ̀ báṣubàṣu ni irọ́ kan pọ̀ jù <laughs> tí wọ́n bá kẹ káàárọ̀ lọ́dọ̀ ó máa wò dáadáa ni hmm. irú àwa yìí ń sìn ìlú kan làwa gbé tẹ́lẹ̀. Hmm àtúndé ìlú yìí náà yìí àtúndé ìlú yìí mo kọ́kọ́ ń wò pé kí ló ń ṣẹlẹ̀ ńlú yìí ìlú yìí mo ti kọ́kọ́ rí ìlú àkúlé rẹ̀ nígbà nàìjíríà gan-an kì í jẹun rìn a máa jẹun rìn sí ìlú ìlànà yìí. ó yà yín lẹ́nu. ó yà bẹ̀ ló fẹ́ kọ́ yà bẹ̀rẹ̀ pé ṣé òsì àtọkùnrin àtobìnrin ló gbé báàgì. kò jẹ́ amẹ́ni tó pọn mọ́. àkọ́ òfin ṣé o àwọn lọ́bìṣẹ́ lọ́bìṣẹ́ àwọn gbọ́dọ̀ àbí kí ló ń sì yé lójú iṣẹ́ tí àlẹ́ ń lọ ṣe kí ṣe fẹ́ lọ jalè. bẹ́ẹ̀ni. ó lè gan ọ̀sán gan lọ́wọ́ ta wà yìí gan wọ́n ti ń padà wọ́n ti mọ iṣẹ́ tó ń ṣe. Hmm. a máa sọ̀rọ̀ jẹ́ kó tún lọ bójú ojú ẹ̀. ṣé tó kábàáwò lẹ̀ sọ̀rọ̀ jù ẹ mọ̀ ẹ̀ má kàn wọ́n ní wọ́n máa ṣe ń ṣe òní ká bá wọn ṣe. bẹ́ẹ̀ni hmm. ẹ ṣègùn bàbá wa láti sílé. òṣà ó wà ọlọ́run ẹ bá fọlọ́run wé ká bá fọlọ́run wé òṣà. Hmm. Tolo ọlọ́run ló dá òòṣà. ọlọ́run ló dá òòṣà. ìgbàgbọ́ ìgbàgbọ́ hmm. èèyàn kan tó lọ ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ẹnìjọ́ mẹ́ta ẹ̀ ń wúlì sí yẹn hmm. nǹkan tẹ́lu yẹn gbàgbọ́ òun ló wù wá lórí ẹ̀ hmm. kò dẹ̀ rí pé nǹkan tó ń ṣe kò rí kó wrong àwọn làwa wò pé àbá ah, lọ́mọ ìdá kan ṣe máa wúrú wà báyìí lójú àwọn kan tó yẹ pé irú ìgbàgbọ́ yẹn náà jọ ní wọ́n máa ẹ ṣègùn bàbá wa. so mo kí gbogbo everybody lójú sọ̀rọ̀ òye ni èmi rí ti sábà ẹ jẹ́ ká ṣàṣọ òdodo. bẹ́ẹ̀ni ká ṣòótọ́ ká ṣòdodo toró òdodo ló ń gbórílẹ̀-èdè lékè. ẹ ṣàlẹ̀ sábà lè ṣòdodo ká ṣòótọ́ gbogbo. but sẹ́yìn bàbá wa bẹ́yìn ṣe wò ó ǹjẹ́ ẹ ṣe rí i pé nígbà ayé ìwáṣẹ̀ táwọn bàbá wa tẹ́ pé kínní iná ń ṣe pé ayé lójú ayé gún ayé tò yàtọ̀ sí ayé ìsìn táyé ti dáyé kọ̀ǹpútà yìí. no ayé tó ayé tó ń gbà ayé tó ń sìn náà. ayé tó ń sìn náà. yá ayé tó because bá a ṣe rí òun là ṣe sọ because in that time àwọn gan complain. lóòótọ́. yá nígbà yẹn wọn rẹ̀ complain kò sẹ́ni tó lè ní nǹkan tó ń fẹ́ tán láyé yìí. Hmm, bẹ́ẹ̀ni. ẹ wọ amẹ́ríkà bó ṣe wà yẹn hmm. tí wọ́n bá wọ amẹ́ríkà lẹ́nu yìí kò sí nǹkan tí ò lè dì. Hmm. ó lè ọmọ àwọn ọ̀gá kí ló dé bolo òun ti wà látijọ́ kí ló tó mọ̀ wá lóyún ni. ọ̀tọ́dọ̀ sáyẹn náà bá tún dé bẹ́ẹ̀ à ń bẹ̀ ńkọ́. bẹ́ẹ̀ni á tún òfin ìlú wo lòún yìí bẹ́ẹ̀ni ìyẹn gẹ́gẹ́ bí èèyàn mi kan tó fẹ́ kẹ́rù kúrò ń bí ń sìn pé èyí tó òun ṣe ní London tó òun lọ lé pé ṣe ní London yìí dẹ̀ iṣẹ́ ìrùbà òun bíi pé kì ṣe inú ló ti ń gbé láti twenty years ago. ẹ mọ̀ kámẹ́rì tẹ̀lé tó lè jókòó ẹ wo gbogbo di ó wọ̀ bó ṣe wà ẹ ìlú mélòó ló ń sọ pé àjọ pé tẹ́lá lọ ológo wọn tẹ́wọ́ mọ́tò wọn in the end tó sọ pé God in church ẹ forúkọ Ọlọ́run ti hmm. títí tí ó God we trust wọ́n máa ní reason. bẹ́ẹ̀ni Ah, bí ti kóláwà yìí hàn ọ̀dọ́ ọkùnrin tó bẹ́ẹ̀ hmm. kò sílùú mi so tẹ́lẹ̀ wọn kan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé amẹ́ríkà gbogbo ẹ̀ ti ń bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, ẹ amẹ́ríkà ọlọ́run fi amẹ́ríkà ṣe tí ẹ bá wò ó dáadáa ní ìwé bó ṣe yé mi èmi máa ń sọ fáwọn èèyàn máa ní ọlọ́run fi amẹ́ríkà ṣe olórí gbogbo àgbáyé ó hmm. dẹ̀ fi britain ṣe olórí gbogbo europe ó hmm. wá fi nàìjíríà ṣe olórí gbogbo áfíríkà. <laughs> èwo lómi jẹ lórí gbogbo asia. àwọn tí yẹn ti àwọn tọ̀dọ̀ wọn lọ́hùn nìyẹn. ẹgẹ́ ìgbà tí mo sọ ẹ ìgbà tí wọ́n gbogbo asia yẹn ibi tó máa wà láyẹn ibẹ̀ ló ti máa kọ́kọ́ wá. Hmm. gbogbo asia middle east yẹn àwọn yẹn kò wá sẹ́ńtà ń bẹ̀rẹ̀ ni. Hmm. yẹn ló jẹ́ kí israel gan mọ tó tóbi gan kù lọ́sà sẹ́ńtà wọn máa ń ká israel mọ́ europe. ṣẹ̀bá hmm. dẹ̀ wú dáadáa àwọn àlè ṣe akọ́sílẹ̀ tiẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ ṣègùn bàbá wa láti kílẹ̀ korúkọ yín lẹ́ẹ̀kan sí. ọmọ bàbá ọdẹ́dá ló sọ̀rọ̀. ọmọ bàbá ọdẹ́dá. ojú ò ní tìyín lágbára ọlọ́run. abẹ́ ìkọ́ bàbá mi. Hmm. ṣé ẹ mọ̀já lásùn dáadáa torí ọmọ ọdẹ ní ibi ṣe ń wò yín. irọ́ ọdẹ bá o ibú mo tẹ́tí sùn kọ́ ìyẹn náà tó ẹ máa sùn lọ. ọ̀gẹ́ <laughs> ẹ bàbá God bless you. ọkọ̀ kẹ́kẹ́ ní bàbá kẹ́kẹ́ yìí. live ten gbọ́ yìí ni late dr sikiru ayinde barrister tí wọ́n ṣe ní chicago ní 1987 ní august. Ah, bàbá olùkọ́gà ẹ káàbọ̀ sórí ètò. mo ti sọ fún ẹ pé ó dìgbà tó bá sọ pé ó tàbọ̀. ọ̀gá mi fún mi láàyè wọ́n ní ìbá àṣetán lágo mẹ́jọ pé wàhálà tèmi nìyẹn. <laughs> ṣé rí kí n kọ́kọ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń pè tó ń hmm. kí mi fún ọjọ́ ìbí mi ti ọ̀la hmm. ọlọ́run á lọ́ra gbogbo ẹ̀mí gbogbo wa o olúwa á dá gbogbo wa sí o olúwa á ṣẹ̀mí má ṣe ẹ̀mí wa légbodò akérè oko délé o ọlọ́run á dúró ti gbogbo wa o kò ní ṣe wálẹ̀ o hmm. ọ̀rọ̀ tá a wá ń sọ ó dáa ká máa kẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí ṣàrògbẹ́ni tó sọ̀rọ̀ gbẹ̀yìn sì yìí hmm. ó kò kò pọ̀n sẹ́gbẹ́ kan hmm. ó dúró ṣáí ó mú toníkàlùkù fún ni hmm. bó ti bá ṣe yé mo sọ lẹ́ẹ̀kan pé tí tẹ bá wo ilé kan tẹ bá sọ pé iwájú ilé rè ẹ̀kúnlé níbòmíì níbòmíì òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ni bó dẹ̀ ṣe yé oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká ẹ̀sìn àti ìṣẹ̀dálẹ̀ Hmm. ọ̀tún ni hmm, bẹ́ẹ̀ ni. màá sọ àwọn nǹkan tó ní mọ̀ ló máa fi máa ṣàpẹẹrẹ ó dùn mí pé orí ò mọ ìkòròdú. yàrá ah, mi ò mọ kòdú dáadáa mi ò lè parọ́. igi kan wà ní àjìná. ibi tí mo mọ̀ ní kòdú bàbá tí n bá ti ń bọ̀ láti èkó straight láti Kétu tí n bá ti bọ́lẹ̀ bẹ́ńsìn ó dẹ̀ ìta ìta estate. ok ah, ok ó ti dà bẹ́ẹ̀ ó ti dà ẹ eh, all right igi kan wà ní àjìná ọmọ òkòbí tó bá ń gbọ́ kọ́ máa jẹ́rìí sí nǹkan tó ń sọ yìí mi ò lè sọ lónìí ó lè ti bàjẹ́ o tí obìnrin bá ń ṣe nǹkan oṣù tó bá jókòó lé ó máa gbé mọ́ǹdì ni. nǹkan oṣù yẹn á gbé mọ́ǹdì. kò ṣe nǹkan oṣù mọ́ títí ó máa fi kú. igi yẹn débi pé gbogbo egbò ẹ̀ àwọn èèyàn tó jò bá rọ̀ lè fàfà bẹ́ẹ̀. máa sọ bí igi rẹ ṣe ṣẹlẹ̀ fún ẹ ìtọ́ ẹ̀ máa sọ fún ẹ. Hmm. gbogbo ọmọ nàìjíríà ń gbọ́ bàbá. bẹ́ẹ̀ ni ogun tó ṣẹlẹ̀ láàrin abẹ́òkúta àti ìkòròdú hmm. nítorí pé owó ìbòdè táwọn èrò ìlọrin àwọn ìjẹ̀bú òde ìbàdàn ìrìbẹ́ẹ̀nì gbogbo òkè òkè ẹ̀yà yẹn tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀nà àbẹ́kúta náà ń gbà. Hmm. wọ́n máa sanwó ogóde kó tó kọjá bọ́ sọ́nà ọ̀tà bọ́ sí agége. Hmm. ìgbà tó wá discover ọ̀nà ìkòròdú hmm. wọ́n máa wá wọ ọkọ̀ ní èbúté lọ sẹ́kọ̀ọ́ wọ́n máa gbé ọdẹ èbúté èrò wọ́n rí i pé kò sí owó bodè lọ́nà láti san àfi tó bá dé èbúté yẹn ni wọ́n máa san owó ọkọ̀ tó máa fi sọ dásìkò. àwọn adágúta wa rí i pé ah, rẹ́vẹ́nù tó wọlé fún wa ó ṣọ̀t kí ló fà á wọ́n tírèsì ẹ̀ wọ́n rí i pé àwọn tó ń gbàgbọ́ kọjá tó ń sanwó ibodè wọn ò san wọn jáde mọ́ instead kan dẹ̀ wá means tí wọ́n bá fi negotiate láàrin ara wọn nígbà yẹn oníkálukú agbára wọ́n fi ń hàn àwọn ìlú sílù wọ́n gbógun ti Ìkòròdú ogun yẹn bá Ìkòròdú lójijì wọn mọ nǹkan tó fà á báwo ni Ìkòròdú Abẹ́òkúta tóbi ju Ìkòròdú lọ náà kí wọ́n máa ṣe kí ló fà á wọ́n ṣáà discover pé nǹkan tó fà á nìyẹn wọ́n bá wọ́n bá darí pé wọ́n tún ọ lọ wọ́n tún wá ń padà bọ̀ again ìkòròdú wa gbọ́ òòṣà mẹ́ta tó lè gbà wọ ìkòròdú hmm. wọ́n lọ wọ́n pe àwọn babaláwo babaláwo ní báyìí báyìí nìkan ṣe wọ́n bọ ọta igbó hmm. òòṣà yẹn ní ìtumọ̀já. ọta igbó. bẹ́ẹ̀ ni bọ ẹtù ẹ̀rọ ẹtù ẹrìn. wọ́n dàbí ẹtù ẹrìn ẹtù ẹrìn omi yẹn omi ni ṣùgbọ́n ó sun jáde nínú àpáta ni. ìyẹn máa gáàdì ọ̀nà èkó ká ṣe títì sínsìn kò tí ì sí títì ń bẹ̀ ń gbà yẹn. Hmm, eléruku ni. bẹ́ẹ̀ ni lẹ́wọ́ wa ẹ̀lúkú hmm, ní ní ọ̀nà. ó tó wọn mọbi tó gun yẹn lè gbà wá ìgbà tó gun máa wá ó gba ọ̀nà ọ̀tàgbó ẹ̀yìn ọ̀nà ṣàgámù ń bí wọ́n gbà wá wọ́n ń bọ̀ wọ́n gbé òòṣà wọn dání òòṣà yẹn ìgbòrè òòṣà yẹn ti jáde so ọ̀tàgbó tó ń bọ̀ yẹn. obìnrin ni ìyẹn wá jáde sí wọn bí èèyàn ó jáde bí èèyàn obìnrin sí èèyàn ó jáde fún wọn ó wá ó wá kọlà ẹ̀gbá ó wá ó wá lọ ń kí wọn bí tán tó pa àgọ́ sí ẹ ẹ ẹ pẹ̀lẹ́ ẹyin ọmọ mi ó bí etí afa ilé ìsẹ̀yìn bí ó ń sọ ìgbà sọ ó wá dín àkàrà ó dín àkàrà fún wọn wọ́n jẹ wọ́n jẹ wọ́n mú mi sí i. àwọn tó wà wájú tó ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ pé gbogbo àwọn tó ń gbé àkàrà yẹn tó ń kú wọ́n ń kú ni wọ́n wá rọ padà. òṣà yẹn tó ń gbé wá kò dùgbà lọ́wọ́ wọn. ìgbà tó ń sá lọ ibi tó lé wọn dé wọ́n lé wọn kọ ìtàgàmù náà gbà á pé àbúrò àwọn àbúrò àwọn ń bàjà. wọ́n lé wọn kọjá ògèrè. ìlú wọn ṣe kéńjì orúkọ ẹ̀ ní tẹ́bá gbọ́ ká sọ pé ẹ̀gbá ń sá lọ ibẹ̀ ni wọ́n lé wọn dé. ṣé kìí ṣe ìṣìún. ó ká jáde sí ọ̀nà ìbàdàn lọ sí ọ̀nà abẹ́òkúta ibẹ̀ ni ṣàgámù àṣìṣì wọn láti lé wọn dé. náà kí ni wọ́n fẹ́ sọ tẹ rí òòṣà yẹn bàtà wọn fẹ́ ọdún ní ọdún yẹn títí ibi ti ṣẹ́ ogun yẹn dọ̀la ogún ṣínà Ogunṣí. Ogunṣí street ó wá láti gáàjì lọ́nà jágà níbi bẹ̀rẹ̀ gáàdì yẹn ó fèsì bẹ̀rẹ̀ gáàdì yẹn ni ó lọ jáde sí ìtumọ̀já. now ó wá fẹ́ ṣe ọdún orò ní ọdún yẹn lẹ́nìkan bá gbé wọ́n á gbé òòṣà yẹn ó gbé e ọmọ ọmọ ará àjùmọ̀ lẹ́ni tó gbé ǹjẹ́ wọ́n lè ṣe rò tán kó rò padà sílé kò lè lọ mọ́ hmm. láti nọ́mbẹ̀ wọ́n gbọ́ kínní ẹ̀ tì lọ́rùn ẹ̀ hmm. because wọ́n gbàgbé wọ̀ wọ́n ò mọ ìwọ̀ wọ́n ò mọ ètùtù tó yẹ kó ṣe. Hmm. ìyẹn òrìṣà tó wá láti ṣe abẹ́òkúta yẹn. òrìṣà tó gbé wá yẹn káàrà kò dùn gbà sílẹ̀ lọ́wọ́ wọn mo fọ ìtàn kò dùn fún ẹ lónìí. Hmm. ẹni tó ọmọ kò bí tó bá tó bá ní etí kó máa gbọ́ nǹkan tí mò ń sọ. Hmm. wọ́n bọ̀ tì hmm. ó sọ̀rọ̀ ó yà kí wọ́n máa sọ̀rọ̀ jáde síta pé kílẹ̀ bílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ rẹ̀ kó rẹ̀ wípé kọ́ sin òun pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n wọ́n á ṣe ìkọ̀kọ̀ fún òun ní kòròdú wọ́n ní kí ló fẹ́ ó ní ìdílé òun owó orí ló kọ pájú ya yẹn pé kọ́ máa kọ́ kọ́ ṣe ètò yẹn fún òun pé ìdílé owó orí ní kò dùn mọ́ wọ́n lè fi yí padà ó sì yan. tí wọ́n bọ́ọ̀lù ẹ̀ ni igi yẹn ti hù. ní àjínà ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ibẹ̀ ó kọ̀yìn sí àwọ̀ fún igi yẹn ó wà ń bẹ̀ dọ̀la obìnrin ò ń jókòó le obìnrin bá jókòó le. ẹni yẹn kú pẹ̀lú òrìṣà yẹn wọ́n wá sí síbẹ̀. bọ́ọ̀ ni mo sọ fún ẹ hmm. wọ́n fi pẹ̀lú ẹ̀ ni kálí hmm. sọ wípé ìṣẹ̀tì ò sí hmm. alábòsí òpùrọ̀ àwọn oníjẹkújẹ náà bà gbogbo ẹ̀ Hmm. kẹ̀kẹ́ wà bí ìgbà ìtàn yẹn bó ṣe lọ nìyẹn tó bá ti màgbó lẹ́nìí tó bá ti màgbó lẹ́nìí tó bá ti sọ pé ọmọ màgbó ìgbórè ìgbórè ò sí ń sọ pé ọmọ màgbó ìgbórè wọ́n ti débẹ̀ torí abẹ́kúta wọ́n ti gbé wá ní àdúgbò tó ń pè ní ìgbórè lábẹ́kúta ọmọ màgbó ìgbórè. bẹ́ẹ̀ ni mo mọ ìdílé yẹn èmi pẹ̀lú àwọn ọmọ wọn ọ̀rẹ́ ni wá. tí wọ́n bá yí padà wọ́n bá sanwó orí lónìí a jẹ́ pé ìwé ìjà ìlàsíwọ́n àrùn dá yìí ni. ẹ má yẹ ká sọ pé ẹ má jẹ́ ká pa ẹ̀sìn mọ́ ìṣẹ̀ṣe. mọ́ ìṣẹ̀ṣe mọ́ àṣà ìbílẹ̀ wa. bẹ́ẹ̀ ni àṣà ìbílẹ̀ wa. Ọ̀ṣun Òṣogbo táyì ń bọ̀dọ̀ lára ẹ ṣé báwa ni ò jẹ́ àkọ́kọ́ lójú ẹ̀ obìnrin tó lọ síbẹ̀ òyìnbó tó lọ síbẹ̀ tó jẹ́ pé ibẹ̀ ló dẹ̀ kú sí tó fẹ́ onílù tó lùlù fún wọn lọ́sọ̀ Òṣogbo kò mú nǹkan tó rí ṣé bí wọ́n fún olórúkọ ṣé ní náà pé bẹ́ẹ̀ ni. píkà kan kí n tó wá sílùú yìí ó wà eh, òyìnbó ni british ni ó ń tìjì ní university of Ibadan òun ló tún kí ifá tó tún kọ́ wọn ní ifá ló ń kọ́ wọn ní ní ní ní university of Ibadan hmm. ifá ṣé òyìnbó náà kọ́ ló mú ẹ̀sìn kristẹni wá fún wa ẹ ṣé ẹ jọ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ká ká ká fà wá lé ó wà ó wà níbi tó wà ẹ jọ bàbá ẹ ṣe ojú òní tìyín èmi náà tún kọ́gbọ́n mo tún kọ́ ìtàn mọ́ ìtàn rèé. bẹ́ẹ̀ni. ohun tí mi ò mọ̀ ń pa kò dùn sìn èmi gan ti mọ̀ gbogbo àwọn tó ń gbọ́ wa worldwide káàkiri gbogbo àgbáyé wọ́n ń gbọ́ wọ́n ti mọ̀ ọ́. àwọn tèmi lamẹ́ríkà ní canada tó ń gbọ́ wa ní nàìjíríà títí tó fi dé australia àwọn náà ti mọ díẹ̀ sí nínú ìtàn kòròdú àti ìtàn yorùbá ọlọ́run ní jẹ́ ká gba ọ̀tán lórí ilẹ̀. ẹ bàbá ọlọ́run ló mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo ọlọ́run ló ní irú ọjọ́ ẹ̀ ní máa wáyé irú ètò à ń ṣe lè ní opportunity ẹ̀ lè máa wáyé mọ́. ó ṣeé ṣe. ṣùgbọ́n ohun tá ti gbọ́ tá ti kọ́lẹ̀ yìí tó ti wà lákọ́lẹ̀ yìí ó máa máa wà títí ayérayé ni ojú òde ní tìyín lágbára ọlọ́run. àmín. ẹ ẹ ní fojú sunkún ọmọ ọlọ́run ní fàlàfíà báyìí jẹ́ àgbà. àmín o èmi go deep into it. Hmm. píkà mi kọ mr money yìí nígbà tí mo wà ní oríwù college ó kàn sọ ìtàn yẹpẹrẹ bí british government nígbà yẹn ayọ̀ british government bí british government ṣe dá sí tó yẹ káwọn lọ ṣẹ́tù ìgbà yẹn láàrin abẹ́òkúta àti ìkòròdú ó wà ní ìṣù ìkòròdú ẹ̀ nàìjíríà yẹn òun kàn sọ the the the the learned aspect of it ni èmi ṣe mo ṣe wá béèrè lọ́wọ́ àwọn tó bí mi wọ́n lọ ń béèrè mo ń gba information káàkiri. ẹni tó jẹ ọba ìkòròdú kó ló di pé ládégà jẹ ní alágbè ọmọ wọn kan ọmọ ìyẹn wà nílùú yìí sí ọmọ wọn ìgbà tí mò ń sọ yìí ó ju bàbá mi lọ irú wọn ni irú àwa ni irú àwọn bàbá mi lọ ń gbọ́ ìtọ̀ lẹ́nu ẹ̀ hmm. kẹ́kẹ́ àárẹ̀ dẹ̀ kàdé ń fọ́lù ẹ̀ ọ́ ẹjọ́ kó ní kó padà sílé kó lọ béèrè kó lọ máa béèrè báwo mo tiẹ̀ ṣe jẹ́ gan nílùú mi báwo ni ìlú mi bàbá ṣe ṣègbó. bí ẹ sáà fún yín sáà fún yín ojú òní tì í bàbá ìlú ìlú àwọn ìlú ìlú ìlú tó wá tẹ́tù sí kòròdú yẹn tó ń kálukú ń claim right ọ̀pọ̀ hmm. ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà lára àwọn tó yẹ pé wọ́n kàn abára gbé. wọ́n dẹ̀ ti dọmọ nílẹ̀. tó ń fi dọmọ nílẹ̀ hmm. irú àwọn yẹn là ń sọ pé má débẹ̀ yẹn o hmm. wọ́n dẹ̀ lágbára ju àwọn ọmọ nílùú pàápàá lọ torí nǹkan tó wà lára nǹkan agbára tó wà lọ́wọ́ wọn. ló lágbára bẹ́ẹ̀ ni òun náà fi ń gbèjà ara wọn. Hmm, ẹ ṣe ni bàbá mi ada o God bless you sir. ẹ ṣe gan o. ẹ̀gbọ́n mi ṣe yẹ ọba ṣe ń gbọ́ ìtàn. Ah, àwọn ará Canada rí o ẹ ló ta ló wà lójú òpó àti ibi tí wọ́n ti ń pè é. olú ọmọ ló ń pè o láti Canada. mo ti mọ̀ mo ṣáàrí nọ́mbà ẹ̀ mo láwọn ti Canada rí olú ọmọ láti Canada ṣàlàáfíà lẹ́wà bàbá mi. ẹkúṣẹ́ náà. ṣé ń gbádùn wa látàlẹ́ àná. a ó tẹ́ pẹ́pẹ́ gan ni o. Hmm, ojú òní tì í lágbára lọ́hùn. ó kì í síbẹ̀ o ẹkúṣẹ́ hmm, náà. ẹ̀yin náà fẹ́ bá wa dá sí láti Canada. a ò tẹ̀ ti sọ̀rọ̀ hmm. ọ̀rọ̀ ti kúlẹ̀ rẹpẹtẹ kò sí kẹ́lẹ́yà tó ń sọ lórí ilé mọ́. ẹ̀yin náà ti kọ́gbọ́n dáadáa lórí ẹ̀ sọmọ ah, kò dúlẹ̀ yín náà. n bo ondo ni o. ondo ẹgbẹ́ onílà méjì. onílà méjì mi ò bẹ ọmọ ilẹ̀ olùjì gangan ni. ọmọ ilẹ̀ olùjì sọ́dọ̀ yín kọ́ná lómi gbóná àtomi tútù ti pàdé. ayọ̀. Ah, o ìkógòsì ni àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tọ́ ara ara àràǹbarà tó wà nílẹ̀ yorùbá náà nìyẹn o. omi gbóná. ìjọba tó tẹ̀ fẹ́ sọ ni pé like ìwọ̀n pé wọ́n ní ríro tènìyàn ṣíṣe ń tọ́lọ́hún. bẹ́ẹ̀ni bàbá mi. wọ́n pé gbàtẹ́yìn náà gbé programu yẹn kalẹ̀ lálẹ́ ẹ ẹ mọ̀ pé ó máa lọ báyìí. bẹ́ẹ̀ni àwọn kò máa débí o. wọ́n pé bàbá ọlọ́jọ́ ìbílẹ̀ kan ní kẹ́kọ̀ọ́ ní kíní hmm. ẹ̀pẹ́ báyìí ló dẹ̀ di pé sórí ẹ̀pẹ́ dẹ̀ wá yapa. Hmm, níṣà ẹ ìkòròdú. bẹ́ẹ̀ni ìkòròdú sorry ìkòròdú. Hmm bẹ̀rẹ̀ náà fẹ́ sọ́dọ̀ ní gbogbo alẹ́ kọ̀ọ̀kan báyìí kẹ́kọ̀ọ́ mọ́ ọmú wa náà ká máa irú ẹ̀yìn tó jẹ́jẹ́ báyìí náà ẹ̀ka tó bá tún dé ẹjọ́ kan náà ẹ tún tẹ́tí ìjẹ̀bú náà sórí afẹ́fẹ́ káwọn ẹ̀ tó bá tún mọ̀ pa sórí ìjẹ̀bú náà kan tún sọ hmm. irú irú Ìbàdàn báyìí àwọn bàbá Ìbàdàn ẹ má bínú sáà o ìná káwọn náà tó bá wa tó ń pa Ìbàdàn náà ká tún Canada. Ah, ọba ah, ọba ṣàánú wa. kò sí nǹkan kan àwọn bàbá ti àwọn bàbá wa ti jẹ́ǹtù kò sí gbogbo ìyẹn mọ́ hmm. kọ́tó kọ́tó kọ́tó sọ́npa ẹ̀fọ́ kọ́tó fi kọ́ gbọ́dọ̀ kan àti àkà ń gbọ́ ni ìbàdàn ń jẹ́ bàdàn hmm. jẹ̀bú ń jẹ́ jẹ̀bú òdò hmm. ń jẹ́ òǹdó ìná bẹ̀ẹ̀ gbogbo ẹ̀dẹ̀ ló ní mínì. ló ní mínì kí ló fà á tó ń do fi jó òǹdó. kò sórúkọ kò sórúkọ tí ò ní mínì ní ilẹ̀ yorùbá kò sí kò sí ìlú ìpẹ̀rù ń sìn ẹ̀gbọ́n mi kan pè nírọ̀lẹ́ lẹ́ẹ̀kan wọ́n ní ìpẹ̀rù ibi tí apẹ́ ti ru ni nígbà tó ń gbàpẹ́ bọ̀ wọ́n ní ohun tó di pẹ̀rù nìyẹn irú ìṣara ìlú tèmi ń sìn ọmọ ọdẹ làwa láti lè fẹ̀ ẹ bàbá bàbá bàbá wa ọdẹ ọmọ ló yìnbọn fún àṣà ibi táṣà yẹn tó lọ jábọ́ sí ibi tó fún ìgbà tó fún níbọn nígbà tó wá ń tèrèsè bí ọjọ́ kẹta ọjọ́ kẹyìn ló ṣe lọ ètò tó ṣọdẹ lọ ló wá lọ rí i àṣà yẹn ti wá ń jẹrà á ah, wá ní ibi táṣàrà sí rèé àṣàrà àṣàrà ló fi di ìṣàrà so gbogbo orúkọ ìlú ìlú ìlú ìlú bẹ́ẹ̀ ló ní ló ní mímí. irú ọ̀dọ̀ wa náà ti wíwí lọ́sẹ̀ gbọ́ ọ́n mi mọ́ mi ò mọ sórí ẹ̀ dáadáa hmm. bẹ̀ Ondo àti lọ́lùjì ọmọ ìyá kan náà ni wọ́n hmm. so ìgbà tó yàyà náà wọn mọ yẹn kí àjà nìkan lọ ló lọ dá dúró sí ilẹ̀ olùjì nìkan dá dúró sí kínní bẹ́ẹ̀ ilẹ̀ olùjì yẹn mì pé ọmọ yẹn ń jẹ́ olú you know bẹ́ẹ̀ bí wọ́n gbà tí ẹ̀ wá ṣáà lọ́nà ní kóró tó ṣáà ti ń pè pé ìgbéyà yẹn kú ni tó wá ṣáà ń pè pé àgbẹ̀ ó dẹjú dé ó dẹjú dé ní wọ́n á fi sọ di ilẹ̀ tí olùsùn tí kò jì ní wọ́n á sọ di ilẹ̀ olùjì. Hmm, ilẹ̀ olùjì. ilẹ̀ olùjì. Hmm. àwọn bàbá tó tún lè ọ̀nà náà lè là ó bẹ̀ ìwọ̀n bá gbọ́n ọmọdé tèmi mọ nìyẹn hmm. gbogbo ẹ̀ ló ní mímì tó lẹ́kọ̀ọ̀kan wẹ̀ kàmọ́ bá wa jẹ fẹ́fẹ́fẹ́ òyìn jẹ́jẹ́ bó bá kí ló pa àjẹ̀bú kí náà olówó náà dọ̀tẹ̀ ṣe ká tún lè fìyẹn náà máa kọ́gbọ́n nù ìlú òyìnbó yìí kọ́ lọ́ọ́ ṣàánú wa ni. àmín àmín àmín gbogbo aláti jẹ bọ́gà àti KFC. Ah, ó lágbára. àti jẹ McDonald. ó lágbára àti òyìnbó tà ti ń ó ti ń jẹ́ kéèyàn gbàgbé wọn díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ ni ìwọ irú àwọn bàbá wa tí ah. Ọlọ́run sì fún lórí ọ̀fẹ́ láti máa tọ́ aṣọ́nà láti máa ṣàlàyé àwọn nǹkan tí ò yé wa fún wa yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pàtàkì lọ́wọ́ wọn. ìwúlò pàtàkì jẹ láyé báyìí báyìí wọn máa ń kọ gbogbo kíní yẹn lẹ ni. tẹ bá jọ dẹ tẹ dẹ pàkúté hmm. tẹ fẹ́ kí pàkúté yín kó mẹran ó náà wọn ewé tẹ wá já ewé má lọ ewé má bọ̀ gbẹ̀ngbà yẹn máa ń kọ́ sílẹ̀ nígbà á máa fojú wò pé hmm. ṣáwàdà fẹ́ travel kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì. èwo lewé má lọ má bọ̀ ewé ewé ẹ̀yìngọ́ ẹ̀yìngọ́ ti ẹ̀bù ògùn. irú àwọn àwọn ọdẹ náà mọ kí nìyẹn tó bá fẹ́ téèyàn bá dẹ pàkúté sí. ok àwọn ewé tó máa já sẹ́nu pàkúté yẹn. so ewé má lọ ló ń jẹ. àwọn ẹja. Ah. Ah, ìyá wọn agbómọ wọn agbómọ wọn kankan yìnyín wọn adẹ sí síbẹ̀ tó kò sí ní pàkúté yín amẹrun. amẹrun a mo gbèdì fún yín olú ọmọ Cairo àì ah, olú ọmọ Canada ah. <laughs> mo gbèdì fún yín o. gbogbo gbogbo gbogbo kí ni ẹ ń gbà ẹ̀ka fojú o pé ọ ìjọba ẹ̀ wà òkè jàre ta ló ní gbogbo ilé àwọn ìlú òyìnbó ní gbogbo mẹ́ẹ̀dì wà àwọn fẹ́ travel bẹ́ẹ̀ni tàbí bàbá mi rí gbà yín pé ẹ̀yin ọmọ ẹ kò yé yín kò yé yín. Hmm. tàbí ẹ fẹ́ ṣiṣẹ́ ní oil company. bí o lóko lẹ́kọ̀ọ̀kan báyẹn jọ àwọn bàbá àwọn bàbá wa wọ́n ti lè máa là wá lọ́yà ọmọdé báyà á ti lè máa fi kọ́gbọ́n so ó bá dọjọ́ ọjọ́ kan náà tọmọ tẹ̀ ń kọjá gan pé dáàdi wọ́n sì Ìbàdàn èèyàn tẹ̀lé rọ́rọ̀ sọ wọ́n sì wọ́n sì Jẹ̀bú èèyàn tẹ̀lé ẹ̀ wọ́n pé bíbélì èèyàn tẹ̀lé ẹ̀ pé náà pé bíbélì bíbélì bíbélì èèyàn tẹ̀lé láì díẹ̀ ẹ ṣeun gan. ojú ò ní tìyìn olúwo ọmọ láti Canada ẹ bá mi kí wẹlẹ ẹ̀gbọ́n mi ẹ bá mi kẹgbọn mi wẹlẹ rà mọ ní bẹ o wá gbọ́ wá gbọ́ mo ń gbọ́ wáyà o. pátá gbogbo àwọn tó ń fẹ́ tún gbá time tó ń fẹ́ nàìjíríà fm lọ́wọ́ ẹ má bá mi kí o gan. wọ́n gbádùn yín gan wọ́n gbádùn yín gan. God bless you sir. ẹ bá akíyé tó dé náà wọ́n ṣe gan ẹ wá síyàwó. òun náà ń gbọ́ sà. ṣe gan ẹ ṣe God bless. ẹ ṣeun gan ẹ ṣeun gan Ọlọ́run máa fún yín ṣe o. àmín Ọlọ́run. ayé ò ní kọ yín o. àmín o ayé òde ní mọbi tẹ́tí mu ayé òní mọ̀dí yín o ayé bá mọ̀dí náà máa sọ pé àrùbọ̀ yẹn kò mọ́ ṣe mọ́ jàre kò gbúdù mọ́ hmm. Hmm. ayé ti rí díẹ̀ nìyẹn hmm. ayé òde rí díẹ̀ lápá ọlọ́wọ́ Canada God bless you sir. ẹ̀yin ọwa láti Canada nìyẹn olú ọmọ Canada àwọn tiwa láti Canada tó ń gbádùn Naija FM tí wọ́n ń gbádùn tó ń gbá time ojú òkun ní tìyín orígádé ọmọláwọyìn ló pè yìí. ẹlẹ́jọba. bàbá o mo dá nọ́mbà yìí. ọ̀fẹ́ kí ọ̀rọ̀ bàbá canadian yẹn lẹ́yìn hmm. irú àwọn ewé nǹkan tó ń já sórí tó ń já sórí kinní kan bá lè mọ̀ ọmọ péjọ mi tó bá máwọn ọmọ lọ nàìjíríà hmm. tó bá lọ jẹ sàláàdì lójú odi ó <laughs> jáwé sẹ́nu lójú odi yàwé sẹ́nu kó orí ìyá òdi. tó gba àwọn nǹkan wọn yẹn máa fi pa àwọn ọmọ yẹn wọn. Hmm, òdodo ọ̀rọ̀ ẹ kú àkíyèsí wọn ní kẹ́ ẹ sọ fáwọn ọmọ yín kó má lọ jẹ sàláàdì lójú òdi o ẹ ṣe jàre orígádọ ọmọ láwọn yín ìbádẹ́wò mi kẹ́ ẹ bá mi jẹ́rìí sí ọ̀rọ̀ alátẹ ọ̀run tí mo sọ lẹ́ǹkan ẹ ló ta ló wà lójú òpó àdìbíjẹ́ ti ń pè. ẹ kàárọ̀ chris lórúkọ tó ń pè. christian. Chris Chris eh, Christopher. oh Chris Shokan. <laughs> Eh. ṣàlàfíà lẹ́wà sá. adúpẹ́ ṣe program tẹ ṣokàn dúpẹ́ mi ò bá yín bẹ̀rẹ̀ four twenty mo jí mo pẹ̀sìn gbọ́ program yẹn. ok ṣe eh, ẹ eh, mo value program tẹ n ṣe. Hmm. ṣe ẹ just àmì ìyẹn issue of Yorùbá mainly. bẹ́ẹ̀ni. ṣe ọmọ tí o bá mọ̀ ìtàn bí tó ti jáde wọ́n máa ń ṣíwà anywhere tó máa dé. Hmm. Hmm. ọ̀rọ̀ ìgbà kan mo kàn béèrè gbà ok mo kàn mọ ọkọ mo kàn pé ah ok mo jẹ orúkọ bẹ́ẹ̀ lẹkì ok kí ni orúkọ yẹn báwo irú èèyàn wo lẹni ẹ jẹ hmm. wọn dẹ ṣàlàyé pé irú èèyàn tó jẹ nìyẹn láìpẹ́ tó ti bọ́ sórí yẹn ìgbésí ayé mi yàtọ̀ ìdíwé mo hmm. fi ní ìlú àgbègbè yàtọ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ló ṣì wá torí pé kí ni wọn mọ wọn mọ ìtàn ìdílé tó ti jáde. wọ́n ti jáde. it's not just about religious. ìwọ tó ìwọ tó jẹ́ ọmọ bára tó di christian tó bá mọ̀ ìtàn ìdílé tó ti jáde wàá mọ bó ṣe máa gbàdúrà. bẹ́ẹ̀ni mo ilé akéètì àmì program yìí mo ilé akéètì mi ò gbọ́ program tẹ́lẹ̀ tẹ́lẹ̀ first time akọ́gbé gbẹ́ lórí afẹ́fẹ́ ilé. every Thursday la máa ń ṣe. mi ò first time akọ́gbé lórí afẹ́fẹ́ ilé. tùǹgbà time every Thursday. mo ilé mo ilé akéètì program yìí mo ilé akéètì ẹ̀gbọ́n ẹ ṣé gan. ẹ ṣé gan sir bàbá mi Chris Okan. ẹ jọ àwọn ọmọ àwọn èèyàn náà ibi tá a ti jáde ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ akásọ̀ tán ìgbésí ayé àwọn òbí wa aṣọ fún àwọn ọmọ bẹ́ẹ̀ni o o o make sense bẹ́ẹ̀ni ok ẹni tó kàn déédéé bára pé ok ọlọ́nà náà dúró sí ok ríyàn òun ni family ẹ̀jẹ̀ nàìjíríà ọmọ olówó ni family ẹ̀jẹ̀ lọ́lá ló ti jáde ìwọ tó bá pè jù lọ́lá ló ti jáde ìgbésí ayé máa yàtọ̀ sí pé ẹni tó tó tó mọ sórí ara ẹ̀ rárá tọ̀. bẹẹni bẹẹni rodo ẹ ṣe sọ bàbá mi god bless you. ẹ bá wà àwọn ẹsẹ lẹ́nu hmm. sórí ìtọ̀ náà sì dì mú hmm. ìtọ̀ tó ti ṣẹlẹ̀ ní amẹ́ni century náà sì dì mú náà sì sọ pé ọlọ́run promise òṣàwọ̀ tó wà mẹ́rin ọlọ́run promise gbà ẹni. Hmm ìtọ̀lù àwọn ọmọ yẹn sì ń tẹ̀lé nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a sọ̀nù nìyẹn o à ń sọ ìtàn ìgbésí ayé wa nù lọ́pọ̀ hmm. ẹlòmíì kan ọ̀tẹ̀ ọmọ mi wà nílẹ̀ Yorùbá tó tó ènìsọ Yorùbá tó ènìsọ Yorùbá mọ́. bẹ́ẹ̀ ni bàbá. àwọn ọ̀rẹ́ mi kan wá láti Èkó wọ́n sọ Yorùbá tì. Hmm. láwọn ọmọ tó ń bí sílẹ̀ Yorùbá. Èkó gan lọ́gbọ́n sí Èkó ẹ mọ yìí àti program ìgbà ṣe gan. ẹ ṣí sá bàbá aṣọkan òun lẹ ti ń gbọ́ yẹn tó ń bá wa dá sí lọ́tún lóṣè zero seven five three four five three double six one zero náà ni nọ́mbà tó wọjú òpó zero seven five three four five three double six one zero. ẹ lo orígádé ọmọláwọ yẹn. ìbéèrè tó ń béèrè yẹn mo ní kí n bá yín dá sí i èyí tó béèrè last lórí èyí tó jẹ mọ́ọ̀lù tèmi. okay. Um, aláti ọ̀run hmm. tó ń sọ yẹn eégún nìyẹn eléyìí tó sọ pé tó nílùú kan bá ń lò ló ń bí ayọ̀ sí ń bí yẹn hmm. èṣù ni. kí lẹ pè é. èṣù èṣù èṣù. èṣù. ẹlẹgbára ni wọ́n máa ń pè é. ẹlẹgbára. bẹ́ẹ̀ni. ṣé ṣé òun kọ́ná ní oríṣiríṣi orí òkú ló máa ń wà lórí ẹ̀. nọ́nọ́nọ́nọ́ eégún nìyẹn. òkè eégún alátẹ ọ̀run nìyẹn igun èèyàn méje ló máa ń gbé yẹn kó tó wọlé. Hmm. but ọjọ́ tí wọ́n bá ń gbé eégún kù ọ̀la ọdún eégún kù ọ̀la hmm. tó ń bá lọ sẹ̀lú bẹ́ẹ̀ wọ́n máa lòlò mọ́jú bẹ́ẹ̀ ni. Hmm. ní agboolé yẹn eégún yẹn ẹ máa máa gbọ́ tó ń gbìn ẹni tó bá wà ní eré abẹ. spirit tó le gan ni. Hmm. Hmm. so oríṣiríṣi orí ló wà ń bẹ orí orí èèyàn orí ajá orí gbogbo ẹ. orí èèyàn orí ajá orí gbogbo ẹ. ẹlẹ́rù ni. O hmm. ẹlẹ́rù ni ọjọ́ keje tí wọ́n bá bẹ̀rẹ̀ ọdún eégún ló máa jáde. Hmm. èèyàn méje ló dẹ̀ máa rù kó tó wọlé. kó tó wọlé padà. ó ti máa change. àwọn èèyàn so èrò máa ń pọ̀ jù tó bá délé ọba wọn á tún change nílé ọba náà hmm. ó ní nǹkan kan tó máa ń ṣe àti ọba tó bá wà lórí ìwé ńgbà yẹn wọn máa fi ìdálẹ́ra wọn kiri báyìí pẹ̀lú bó ti bó ti ó tóbi gan o. ìyẹn egún yẹn. egún yẹn hmm. egún kan kò jẹ́ ìpàdé ẹ̀. Egun kan kò gbọ́dọ̀ pàdé ẹ̀. no no no no egún kan kan jáde lọ́jọ́ tó bá jáde ní gbogbo ìlú yẹn. Hmm ẹ lè jáde ládùúgbò yín o ó tún láwọn àdúgbò kan tóun náà tún dé hmm. ibi tó ti bẹ́ orí èèyàn níje ló yẹn hmm. orí tí wọ́n tó gbé sí tí wọ́n gbé sórí rẹ̀ gẹ́gẹ́ bí ìtàn kò gbọ́dọ̀ hmm. débẹ̀ yẹn kò ń débẹ̀ orò làwọn ń ṣe ládùúgbò yẹn ìtàn ni wọ́n ń pè bẹ̀. ìtọ́. ìtàn. ìtàn ok. so tó ṣe ń pè lálátẹ alátẹ̀gangan lorúkọ ẹ̀ bọ́ wọ́n níyà kan wá ń kiri àtẹ̀bọ̀ hmm. òun náà wá ń polówó pé alátẹ̀dé o ó bẹ́ orí ẹ̀ mọ́ ara igi. Hmm. ó bẹ́ orí ìyá yẹn. orí ìyá yẹn ló gbé sí ni wọ́n ló wà lórí ẹ̀ tìdẹ̀ skọ́ọ̀ yẹn sì wà lórí egun yẹn tìdẹ̀ ìyẹn eégún alájọrùn but eléyìí tó ń sọ pé ó máa ń àpí àfihàn ẹ wọn ò gbọ́dọ̀ lùlù kọjá ní níbi shrine ẹ so onílù kò sí bó ṣe lè jẹ hmm. the first day tó kọ́ àpíà bàbá yẹn ò sì ti kún sí ẹni tó lùlù níjọ́ náà lọ hmm. bàbá yẹn jẹ́ àgbàlagbà onílù nínú ìlú yẹn hmm. tó bá ti òde bọ̀ gbogbo wájú ilé àwọn èèyàn pàtàkì pàtàkì nínú ìlú yẹn tó bá gbà kọjá lóru ó máa fi lù kì wọ́n ó máa ṣẹ̀lù níwájú ilé yẹn hmm. ó máa kì wọ́n ó máa kọjá lọ́ntì ẹ̀ tó bá tún déwájú bí irú ilé yín ó máa lùlù ó máa kí àwọn bàbá yín àwọn fámìlì yín ẹ̀hẹ́n títí bọ́tì ó kàn wà kárìndé wá lùlù kọjá wájú ibi kíní ojúbọ èṣù yẹn tí ó gbọ́dọ̀ rí ó bá bẹ̀rẹ̀ sí ní kí ó lè dé ilé wọn ni o. Hmm? Oh, so ìgbà yẹn ni the first time tí wọ́n ló kọ́kọ́ àfíà. Hmm. Hmm. ó kù kí wọ́n ti máa yẹn máa wọnú ilé wọn báyìí àtìgbà yẹn ẹsẹ̀ bàbá yẹn wú. ẹsẹ̀ bàbá yẹn ṣe kí ni. ẹsẹ̀ bàbá yẹn wú. ó wú látìgbà yẹn ni. ó dàbí ẹsẹ̀ sọmọ bíi erin. Hmm ẹsẹ̀ ẹsẹ̀ bàbá yẹn rí ipò láti gbà yẹn hmm. so àwọn agbára oríṣiríṣi wà ní àwọn olùkọ́ kan hmm. ní nísẹ̀yìn yẹn náà ìṣẹ̀mọ̀ pé ìṣẹ̀yìn òru ló ń pè. bẹ́ẹ̀ni. èmi ò mọ ìhòòrò tìlú kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ o hmm. but ó dà mẹ́rin pé òòṣà tó le jù nílùú yẹn òru ni bẹ́ẹ̀ lòrò wà ń bẹ́ẹ̀ náà bó ṣe wà nílùú bí wọ́n ṣe ń sọ tìlú oníkálukú wọn yẹn náà bẹ́ẹ̀ náà ló wà lọ́yìn ọ̀dọ̀ tiwa yẹn náà àwọn tó ń ṣe é ṣe. Hmm. ẹ wo ìlú tá à ń lò káàkiri ìlú ṣọ́ọ̀ṣì wà o hmm. ìlú gbogbo nǹkan ìlú ṣọ́ọ̀bù wà tó ń tà gbogbo ẹ̀ ló lórúkọ hmm. tó bá dọ́dọ̀ àwọn aláyàn tó ń bá pẹ̀lú orúkọ tó ń jẹ́ ọmọdáhùn. òòṣà ni. ah ẹni o kúsọ ni. Hmm gúdúgúdú yẹn òòṣà ni bàtà òòṣà ni hmm. tọ́wọ́n bá fẹ́ kọ́ ọmọ wọn sun ibì kan tẹ́ bá gbé ọmọ wọn lọ́bẹ̀ hmm. bóyá wọ́n gbọ́mọ wọn bíi kí obìnrin kan gbọ́mọ wọn lọ lébi kan ó ní nǹkan tó máa ṣe hmm. ọmọ wọn ò ní gbé bẹ̀ ọ́ gbogbo nǹkan tí ń yàtọ̀ ń sìn mo kàn ní kí bẹ́ẹ̀ dá sí nǹkan tó béèrè ni níwọ̀n bá ohun tèmi mọ̀ ò bàbá tó lọ́mọ sẹ́yìn tó wà rà ni wọ́n lè dá sí i ẹ ṣé bàbá ojú òní tìyín god bless you. ìyá mi ìyá o ìyá lálàbàrò mi o ìyá mi ìyá kẹ ìyá lálàbàrò mi o ìyá mi ìyá mi.